الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والعشرين وثلاثمائة وعن أبي سفيان صخر بن حرب رضي الله عنه في حديثه الطويل في قصة هرقل أن هرقل قال لأبي سفيان فماذا يأمركم به يعني النبي صلى الله عليه وآله وسلم قال قلت يقول اعبدوا الله وحده ولا تشركوا به شيئا واتركوا ما يقول آباؤكم ويأمرنا بالصلاة والصدق والعفاف والصلة متفق عليه حديثي أنه ولا ب أقول لي سيسوك ما بكم ولا تدعو أبو سفيان أبو سفيان ورقى يعني صخر ابن حرب radiyallahu anhu ṣáájú kótó ti kó gba islam àmọ́ pé aṣáájú ló jẹ́ fún àwọn kèfèrí Quraysh ó sì jà fatafata láti gbèjà àìgbàgbọ́ tí wọ́n wà lórí rẹ̀ nígbà náà ṣùgbọ́n lọ́yìn lẹ́dàá wa padà fi islam ó fi ṣàánú rẹ̀ ó fi dá lọ́lá ó gba islam ó padà déyàn pàtàkì lábẹ́ àbúradà ẹ̀sìn Islam gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ èèyàn pàtàkì lábẹ́ àbúradà ṣèkèfèrí sọ́lọ̀ ó padà dèèyàn pàtàkì lábẹ́ àbúradà sísọ ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn eléyìí ṣe déédéé pẹ̀lú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tóní khiyarukum fil jahiliya khiyarukum. في الإسلام إذا فقهوا أوان الله أوان nínú yín nígbà tẹ́ ẹ̀ tí ì jẹ́ mùsùlùmí ẹni yìí ẹni ńlá náà ni wọ́n jẹ́ tí wọ́n bá padà gba islam àmọ́ tí wọ́n bá wá ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn eléyìí túmọ̀ sí pé kèfèrí tó wà ní ipò àyẹ́sí ipò àpọ́nlé nínú ṣe kèfèrí kò lè pàdánù kankan tó bá gba islam bóyá ipò ọlá àbágbéga tí ń bẹ fún nínú kèfèrí kò lè pàdánù rẹ̀ tó bá di mùsùlùmí àmọ́ májẹ̀mú rẹ̀ ní kó mà nípa ẹ̀sìn kó sì máa ṣe islam yẹn ní ṣíṣe tòótọ́ ṣíṣe tó dénú tí ò jẹ́ ti mùnáfìkì. jẹ́bẹ́yìn náà ti ṣe mà pé abdullah ibn ubay ibn salul munafiki tó jẹ́ ọ̀gá gbogbo munafiki àgbáńláyé tó gba gbogbo òdòdó gbogbo ràwọ̀ nínú jíjẹ́ munafiki yìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àti pípọ́pọ́ gan ṣáájú kótó di pàtàkì sallallahu alaihi wasallam wá sí Madina ẹnu àwọn ansọ́ọ̀rù ti kò lórí pé àwọn fẹ́ dé ládé àwọn fẹ́ fi jọba àwọn fẹ́ fi jẹ gàba lórí àwọn so wọn kú díẹ̀ tí wọ́n de ládé yẹn lànàbí wọ Madina ìgbà tánàbí sallallahu alaihi wasallam tó sì wọ Madina ọ̀rọ̀ àmọ́ ìrìnjọba rẹ̀ ó dìtàn nítorí pé ẹ ti mọ̀ ẹ́ pé òun ní gbogbo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n fi ṣe bàbá wọ́n fi fà síwájú wọ́n fi ṣe kínní yẹn ó tún kọ́kọ́ jẹ́ nǹkan àjòjì láwùjọ lárúbá tó pé wọ́n sábà ló lórí so àwọn èèyàn wá gbàgbé òun torí pé ànábì ti wọlé torí tí odò ọlọ́run bá sàn dé kò tún sí odò ẹnikẹ́ni tó lè ta bíọ́bí ọ̀pọ̀ náà tó ń bẹ́ẹ̀ bì kan. idha jaa nahrullahi batala nahru torí ẹ̀. dídé ànábì sallallahu alaihi wasallam sí ọba gbogbo ètò yìí jẹ́ máa lọ́wọ́ kò jọ tó lórí má arákùnrin yìí báyìí wá gba Islam lójú ayé ó fa ìgbàgbọ́ ó fi pamọ́ sínú sọ ìdí tó fi jẹ́ pé àbùkù náà lọ́kàn káyìn kúrò nílé ayé ó ti dé èèyàn pàtàkì láàrin àwọn èèyàn rẹ̀ ṣáájú kí Islam ò tó ṣùgbọ́n kò sẹ́kù lẹ́yìn pàtàkì mọ́ o lẹ́yìn ìgbà tí islam dé nítorí pé islam rè ò dénú kò sì wá ti gbàgbọ́ yẹ́sì yàtọ̀ sí abu sufyan radiyallahu anhu ọgbọ́dọ̀ gba islam islam rẹ̀ sì dá torí ẹni lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹni tá a mọ̀ sọ pé radiyallahu anhu kọ́lọ́mọba kó yọ́nú sí nítorí kó ti gba islam ṣáájú kó tó kú nílé ayé yàtọ̀ sí Abu Talib tẹ́jẹ́gbọ́n bàbá fanabi Muhammad sallallahu alayhi wa sallam tonti kó ṣe gudugudu méje àyà mẹ́fà láti dáàbò bò anabi sallallahu alayhi wa sallam ṣáájú kó tó di wípé ó kú kú nílé ayé ń bí ṣùgbọ́n wọ́n ṣe ṣe ṣe kó gba ìsìlámù lòun nígbà bàbá yẹn kú ń torí ẹ lè rí mùsùlùmí kan tí ń tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tó rọ pé Abu Talib radiyallahu anhu radiyallahu anhu báwò nítorí pé la yutaradda anil kafir ìyẹn ti radiyallahu anhu fún káfíìn nígbà tó kú gan Ali ibn Abi Talib radiyallahu anhu ọwọ́ abá nàbì sallallahu alaihi wasallam fúlẹ̀gùn ó sì máa pé àwọn Quraish wọn ò ní lọ gbé nítorí kókù tó fọmọ ayé ni nínú protein ìgbésí ayé wọn ni pé ẹni tó bá ti kú tó bá fọmọ ayé ẹnìkan àti sójókù rẹ̀ bó bá wù yẹn fi ilẹ̀kọ̀ jẹrà ó ní òsìkú mùsùlùmí yìí Ànábì sallallahu alaihi wasallam ni kó lọ gbẹ́lẹ̀ kún ọsọ sí kó lọ gbẹ́lẹ̀ kún ọsọ sí torí ẹ̀ lọ́dọ̀ àwọn ṣíyà táwọn bá ti dárúkọ Abu Talib wọ́n tún máa ṣe radiyallahu anhu nítorí lọ́dọ̀ tí wọ́n gba ìsìláàmù túláàsì náà sánífẹ́ ntí ò rí bẹ́ẹ̀ Abu Sufyan radiyallahu anhu ó gba ìsìláàmù Abu Sufyan yẹn kì í sorúkọ tí wọ́n pe nìkan ní Abubakar gẹ́gẹ́ bí aṣáájú Abubakar ní Siddiq radiyallahu anhu orúkọ rẹ̀ orúkọ rẹ̀ ni abdullah ibn usman ṣùgbọ́n abu abu abu gbogbo àwọn abu abu abu kìí sorúkọ wọ́n kàn pèèyàn wọ́n pèèyàn mọ́mọ́ni bàbá alágbájá bàbá alágbájá àwọn anúùsì lè bí màá ní ìsìká sọ ní bàbá táyé bàbá àdòwò bàbá kẹ́mi tó kọ́ni so nítorí délé yìí báyìí èèyàn máa ní orúkọ yàtọ̀ sí bàbá alágbájá bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan wà láyé tó yẹ pé bàbá alágbájá ìyá alágbájá wọn fi dá wọn mọ̀ wọn mú kọ wọn. torí ẹ̀ làwọn olùmọ̀ nípa hadith ni wọ́n ti ṣe àwọn tírà nípa àwọn ẹni tí wọn ò mọ̀ àfi pẹ̀lú orúkọ bàbá alágbájá ìyá alágbájá. torí àrí tírà al-kuna wal-asma' alukuna wal asma eléyìí tí imam muslim tó kọjá di kanu tíra imam muslim tó tába wẹlé yìí á rí i pé abu sufyan lórúkọ orúkọ rẹ̀ ní Sakhr bónú Harb àpèjúwe kanu nínú báwọn lárúbá ṣe máa sọ ọmọ tẹ gbogbo àwọn abu sufyan yẹn táyé jàhílíyà wọn ti fi gbogbo wọn ẹ wá wá àpèjúwe ni Sakhar ibn Harb Sakhar akọ òkúta ibn Harb ọmọ ogun ohun akọ òkúta bàbá rẹ̀ ogun ṣùgbọ́n àwọn ṣe máa sọ ọmọ ló kọ̀ ọ̀nà ìtumọ̀ rẹ̀ ó ní ìtumọ̀ lọ́dọ̀ tiwọn wípé ọmọ yìí òkúta ni lórí àwọn ọ̀tá wa yọọ máa fọ́ àwọn òkúta ni yọọ máa fọ́ àwọn ọ̀tá lórí ni yọọ máa ba tọ̀tá jẹ́ ni bàbá rẹ̀ kú mọ́ ogun hmm, bàbá bàbá tiẹ̀ sọ bàbá rẹ̀ lógun ogun lórí gbogbo ọ̀tá torí ẹni à ń zèrè lárúbá mi tó sọmọ rẹ̀ dé ìkókò ẹlòmíì wọ́n sọ lórúkọ mi dáàlẹ kọ̀lọ̀kọ̀lọ̀ torí pé kò ní bá àyàn ṣeré lẹ́yìn náà yóò sì tún jọ́ lọ́gbọ́n àrékèrèké gbòòrò àwọn ọkọ báyìí àwọn lárúbá máa ń sọ ọmọ wọn radiyallahu anhu ọlọ́run bá kó yọnu sí i nínú àdéhìí tó gbà wá tó gùn tóró ní àdéhìí kan tó gùn àdéhìí yẹn látàrí jàìlíyà ló ti ṣẹlẹ̀ sí jàìlíyà tiẹ̀ islam ti bẹ̀rẹ̀ òun ò tí ì gba islam wọ́n wà ní ilẹ̀ sham ìní ìwé ànábì sallallahu alaihi wasallam ló dé lọ bá olórí àwọn rómáwá Herakl tánàbì ti ń pè sí ẹ̀sìn Islam gbẹmí Muhammadin rasulillah ila Herakl azimi Rum salamun ala man ittaba'a al-huda aslim taslam wa illa alayka ithmul arisiyyin látọ̀dọ̀ Muhammad ìránṣẹ́ ọlọ́run. sí ìwọ hìrọ́pù olórí wọn àgbà nílẹ̀ rome ìwé yìí àwọn fi ń pè ọ́ pípọ̀ gba islam kó lè bá a là àìjẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé wọn ló forí ru ẹsẹ̀ gbogbo àwọn àgbẹ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ irú ìwé báyọ̀ báyàn lẹ́rù àwọn eléyìí ni àwọn olórí ilé ayé àwọn olórí ńlá tẹnìkan ò sí nílé ayé tó lè kọyìn àwọn kéré wọn máa ń kọ lẹ́tà sírú wọn á júbà fún wọn tọrọ bára lọ́dọ̀ wọn ni ẹnì kí n kọ lẹ́tà sírú wọn lẹ́tà sí sẹ́rù bá níbi irú eléyìí ìgbà Islam kò lè bá a là àìjẹ́ bẹ́ẹ̀ ó forí ru ẹsẹ̀ gbogbo mẹ̀kúnnù tí ń bẹ lábẹ́ rẹ̀. tọ́ lẹ́yìn náà ta ni ń kọ lẹ́tà Muhammad sallallahu alaihi wasallam láti inú ilẹ̀ asálẹ̀ àwọn alárúbáwá tó yẹ pé wọn ò mọ̀ wọ́n mọ̀ làjú kankan rí àwọn èèyàn kan tó ṣe pé ìlọsíwájú ò ti ẹ̀rìn dọ́dọ̀ wọn rí ọ̀làjú kan ò sí pẹ̀lú wọn rí nítorí pé bàbá ń sọ̀rọ̀ pé kí ẹran oníhò kọ́ wá kànyàn pa sọ̀rọ̀ bíi tìgbìn ni tígbìn náà wá ń tàdí mẹ́yìn kó wọ́n kàn pa tí gbogbo yẹn bá wá ń dúnkùkù lajà mọ́ ẹ̀ síbi táwọn lárúbáwá yìí àmọ́ wọ́n ní tí ọba nídìí obìnrin yẹn jẹ́ kó mọ́lú ó ní láti jẹ́ pé nǹkan kan làwọn lárúbáwá yìí rí lọ́bẹ̀ tí wọ́n fi ń waru ọwọ́ torí tá bá lọ́ọ́ fojú dìí tá a ní nǹkan kan ò ní tẹ̀yìn rẹ̀ yọ tómi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kọ́ ẹ̀ńtọ́gbọ́n láyé bá ṣe máa ń ṣe nìyẹn o yìí ti pé ta ló kọ̀wé sí ọtí ń halẹ̀ mọ́ kékeré ni àwọn tó yẹ pé ta bá ká wọn báyìí ká ń kojú tó bá fojú digi tínrín yóò gún ọ lójú gbangba ni ọwọ́ á lu ọgbọ́n bẹ́ẹ̀ ló lórí ṣe yẹ kó rí ìwé ìyàtọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ti wà lárúbáwá ni àwọn lárúbáwá sì máa wá sí àwọn orílẹ̀-èdè wa torí olórí Rome kéésì ìlú kan o Rome àwọn Roma wà yẹn ìyẹn ní gbogbo empire adúrú ìlútọ́ àlàbẹ̀ wọn ní ibi tí ìjọba wa dé torí àwọn ń yẹn Rome àti àwọn Paris àwọn lálágbára yìí lẹ́sìn máa ń sọ pé àwọn Amẹ́ríkà Russia láyé tiwa lónìí irú olórí báwọn ànábì wa fi lẹ́tà ránṣẹ́ sí torí ẹ̀ làwọn lárúbáwá àwọn àgbà tó yẹ pé àwọn ò lajú kan lọ títí ń gbà yẹn àwọn sọ pé ṣé tí ọlọ́run bá tiẹ̀ fẹ́ fà nábì ránṣẹ́ ṣé inú wa ló ti wá yẹ kó má nábì jáde kò ṣe mú jáde láti inú ọ̀kan nínú ọ̀rìyẹ̀tẹ́ ìní ọ̀rìn ọ̀kan nínú àwọn ìlú ńláńlá méjì tá a mọ̀ tó tóbi jù láyé ẹnu kọjọ́ kan náà àwọn rómáwá àbọ̀kan náà àwọn fárísáwá àwa alábàbà Muhammad ó sì máa parọ́ tó dúdú sínú wá wá lọ́lọ́run ti máa nàbì ìròrí tí wọ́n nà ó dàbí nísìnyí kí ẹnìkan náà jáde nílé ayé lónìí yìí báyìí kí ọ wá sàn kankan ó jẹ́ ọrọ ma tó ní agbára gidigidi káwọn kan wá máa sọ pé àti ìgbà tí science and technology tuntun ti ó gbé jáde yìí báyìí ó mà nàìjíríà mà àti kùsìjọ́ ọmọ amẹ́ríkà ló No, invent kìíní here. a lè believe Have you ever heard? a lè believe bẹ́ẹ̀ ni náà rí ní nàìjíríà náà lónìí tọ́mọ wa tán bá fi lè ṣe mọ́tò mọ́tò tí ó rìn lẹ́ẹ̀lẹ́ tí ọ̀jẹ̀ tọ́jú pé tí ọba l'accident kò dúpọ́ gbá ògiri àbí igi lọ wọ́n ní kò ní move because it was not made in America or Europe àbí ẹ̀kọ́ ni à ń bọ̀ síbọ̀ sí bàálù I need ní ìdí ẹ̀mí rẹ̀ bàálù yẹn gbọ́dọ̀ fó àbí òye wa nítorí pé tó bá kó àwọn amẹ́ríkà lọ́ba ṣe àwọn europe lọ́ba ṣe bọ́lá tàbí ẹ̀sùn ẹ mọ̀ pé china náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyí nípa bàálù àbẹ́yìn lè wọ bàálù tí wọ́n sọ pé made in china wọ́n gbogbo yẹn ọmọ kẹ́yìn ṣe pé àwọn náà mọ nǹkan ṣe o àmọ́ àwọn òyìnbó yẹn wọ́n ti bà wọ́n jẹ́ dọ́ba wọ́n sọ pé gbogbo ní china ṣe is just toy country kan wà ní ibi tí ń lo bàálù china so bí Nepal àbí bìkan ni wọ́n ní bàálù rẹ̀ yìí ó lójú ẹni tí máa wọ̀ torí pé àwọn òyìnbó àwọn òyìnbó burú bàjẹ́ wọ́n ti fún ní x tí kò gbọ́dọ̀ bá ní gbogbo àwọn airport Europe and America kálukú náà wà ń ronú sí pé because it was made in China so and àwọn product China <laughs> so láti ka tánìṣì ọjà wọn so irú rẹ̀ náà ni pé gbàdúrà lọ́nà ọ̀ràn o. e hm? sọ̀kan nínú àwọn ará ìlú ńlá méjì tá a mọ̀ láyé àwọn alárúbáwá tún ṣe kékeré mílíkì gbígbẹ àbí wọ́n ti pè dábí náà ló ń jẹ wa táwa náà lọ́lọ́wọ́ ara mọ̀lẹ́ká sí. ìrọ́pìlì yẹn pé gbogbo lárúbáwá tí wọ́n gbogbo bíi ti empire àwọn dé ọmọ wa ọlọ́run bá kí wọ́n ṣe Abu ó gángan lẹni tọ́tọ́ jù kí wọ́n ṣèwádìí Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ rẹ̀ lèmẹ́dá Abu Sufyan yìí báyìí iye kani sànàbì sallallahu alayhi wa sallam ìbídà wọn pọ̀ ẹlẹ́ẹ̀kejì Abu Sufyan yìí báyìí òun gan lọ́kàn nínú àwọn abẹnugan àwọn kẹfìrí gbàrà ọ̀tá ń bẹ láàrin rẹ̀ àtànàbì Muhammad sallallahu alayhi wa sallam so ẹ jẹ́ ká wá wò ṣé yóò wo ti pé mọ̀lẹ́bí làwọn yóò parọ́ má nàbì sallallahu alaihi wasallam àbí yóò wo ti pé mọ̀lẹ́bí làwọn yóò parọ́ má nàbì sallallahu alaihi wasallam nípa nàbì ń dáadáa tí èsì àbí yóò wo ti làwọn yóò tún má wọn bá gbé Abu Sufyan dì àtúnwọn àtàwọn ẹni tí wọn lọ sòwò nílẹ̀ Ṣam bàtà déwájú Hirakl ọba Rome ó lóun fẹ́ bi léèrè ìbéèrè kan òun sì ń fẹ́ kó máa dáhùn lóhùn pẹ̀lú tó bá mà lódodo àmọ́ ẹni tó bá jẹ́ abẹnugan nínú wọn ni kó bọ́ síwájú Abu Sufyan kò sẹ́ni tó ń bá dùn nílé gan-an ni ń bá a dùn olórí so ọbọ síwájú yàtọ̀ sáwọn Abu Jahal táwọn padà wá hàlákà lẹ́yìn rẹ̀ so wọ́n á ní kí gbogbo àwọn lárúbáwá yòókù dúró lẹ́yìn rẹ̀ làákà ìbẹ́ẹ̀bẹ́ẹ̀ wọn tó o bá ti fẹ́ kẹ́ni tó o fẹ́ bi léèrè ọ̀parọ̀ fún un tí òun àtàwọn èèyàn rẹ̀ sábà tó márùn ọ sọ pé bọ́ síwájú ẹ̀yàn dúró lẹ́yìn so tí òun bá ti bọ́ síwájú táwọn yòókù dúró lẹ́yìn náà mọ̀ pé báwo ni nǹkan bá báyìí ti jẹ́ báyìí yóò ronú pé tóun bá parọ́ ìpakọ́ ò ríran wọ́n sọ pé kò gbọ́ sùtì gan kátó wá pé yóò ríran ìgbà tí wọ́n bá ń parọ́ tó ń sèké àwọn tó wà lẹ́yìn lọ pé kò rí bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí èèyàn já wáyà torí ẹ̀ àbúrò tó fi hàn tí ì bá ṣe pé kò sí àyè fún un láti parọ́ fún un àti pé ibi tó fòun sí á ibi tó túnú àtìrí èèyàn ni wọ́n ti wà wájú àwọn ẹni tó já yẹn lọ wà lẹ́yìn kò jẹ́ kó wọn máa tó wọn sùn irọ́ ọ̀kọ́kọ́ dà ẹlẹ́ẹ̀kejì kò tó tún wà ní ìsìnkọ́ kò tún sùn wọn torí délé ń gba kámú gbogbo tó sòdodo ló ń tá ń sọ ọ̀dà abẹ́ òdodo náà ni ẹ máa sọ tọ́ ìrọ́pìlù bí léèrè pé fẹ́mẹ́ẹ́dá mọ́rùkún bẹ́ẹ̀. kí ni Muhammad sallallahu alaihi wasallam ń pa yín láti pé kẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ fi jọ́ta rẹ̀ ọ̀lẹ́ qultu yaqulu u'budu Allaha wahdahu ẹni mo sọ fún pé máa pa wá láti pé ọba lónìí kan kí wọ́n á ní tó burú àmọ́ ńgbà tó ti pa bọ́gì bọ̀ làwọn làwọn rí i pé n tó yanilẹ́nu púpọ̀ ni kí

muhammadu sallallahu alayhi wa sallam máa ń pa àwọn lọ sí di ẹ má pẹ̀lú nǹkan kan kí ló á burú nu eléyìí ọlọ́run àti ta lọ́jọ́ dá ọlọrun àti ta ń pèsè fún yín ọlọ́run àti ta ní ọjọ́ pa tó fi wá pé ẹni láti tún pe ẹlòmíì ọlọ́run ti èèyàn dàrú fún àwọn àti àwọn bó ti ṣe pé nínú wọn ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ nǹkan ló dà ọ́ ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ nǹkan ló ń dáàbò bò ọ́ ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ nǹkan ló ń pèsè fún ọ ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ kọ́ ni ọ̀pọ̀ kí ló wá dé tó fi wá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ lọ́mọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrònú nítorí pé ṣẹpọ́n ó ti jókòó lọ́pọlọ wọn mọ́lẹ̀ kò lè gbérí mọ́ nítorí ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe ẹ̀mí mímọ́ ẹ dákun ta ni bàbá àwọn ta lọ mọ àwọn ta lẹ̀mí mímọ́ ẹ gbọ́rọ̀ fa ok àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ ọ táwa ni bàbá náà yàtọ̀ sí bàbá tiẹ̀ ta ni bàbá ọmọ ta ni ebi wọ́n lọ́mọ bàbá tiẹ̀ ẹ̀mí ìwòlẹ̀mí mímọ́ tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹbọ ni wọ́n máa ṣe káyé. wọ́n máa sọ pé Ọbàtálá lọ́dọ̀ọ́wọ́ rẹ̀ ta ni ń jẹ́ bẹ́ẹ̀ ta ni ń jẹ́ bẹ́ẹ̀ Ògún onírè ta ni ń jẹ́ bẹ́ẹ̀ Èṣù láàlú ta ni ń jẹ́ bẹ́ẹ̀ á ah, ẹ̀bọ pọ̀ ńlẹ̀ Yorùbá yìí èèyàn díẹ̀ ló ríran rí ẹ̀sìn òdodo tí sì ń ṣe láwùjọ Yorùbá yìí gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ hàn nínú àwọn àtúnṣe ìsìláàmù náà ebe ò tún tán nínú ọrọ wọn ìsìláàmù rú èwo wa lélẹ̀ ò lẹ́ fẹ́ wọ̀ láti ìgbà tí ìsìláàmù ti o ìtànàbí ń pè àwọn èèyàn lọ sí ìdílé ẹ̀sìn náà lónìí kan ẹ̀sìn má ṣe fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀ nínú ìjọsìn láwùjọ tiwa lónìí ẹni tí ò ṣẹbọ kan ń ṣẹbọ sọ́lọ̀ nínú gbólò ń ṣẹbọ sọ́lọ̀ nínú hùwàsí bóòlù tí wàá fẹ́ pera rẹ̀ mùsùlùmí ọ̀pọ̀ àìmọye lónìí ó ti jí pọ̀fọ̀ ìṣẹ́bọ sọ́lọ̀ ni ọ̀pọ̀ àìmọye lónìí ló ti jí pàyàjọ́ ìṣẹ́bọ sọ́lọ̀ ni gbogbo orú nǹkan náà láwọn á ṣekú àwọn kan wọn á péjọ wọn làwọn ń ṣàdúrà fọ́daràn kó lọ́lọ́run ti fẹ́ gbàdúrà pípé dákun bá wa kẹ bá wa gé ọ̀sẹ̀ bọ́ ọlọ́run sì lóun ọ̀gbà kẹ ẹsẹ̀ bọ́ ó lóun ọ̀gbà kẹ pé nǹkan míì lẹ́yìn òun tọ́ wàtúrùkù máa yẹ kúrò àbà ókún ẹlẹ́kẹta nu anábì sì máa ń sọ fún wa pé ẹ pa táwọn bàbá yín sọ tì kátàkátà táwọn bàbá yín sọ ẹ pàtì ẹ rí i pé lónìí náà ní ìsìn àwọn bàbá kálukú láwọn bàbá ńlá ìyá yín bẹ́ẹ̀ jẹ́ ìyá Yorùbá àwọn bàbá ńlá yín ti rọ̀rọ̀ kúrọ̀ kan sí yín lórí nínú àwọn àrọ́kúrọ̀ òun náà ní kékeré àìkọyín àwọn alálàálẹ̀ wá kiri ẹ̀ríkẹ́ ní gbogbo olùkọ̀ọ̀kan wọ́n máa wárí fáwọn alálàálẹ̀ wọn nínú àsọtẹ́lẹ̀ àwọn bàbá yín òun náà ni pé ẹ̀sìn kan pé káwọn ọmọ sọ̀rọ̀ àmójútóró ilé ẹni oró olú ẹni ní o torí kọ́rọ̀ ẹni ọmọ bá dádúró kọ́ má bàa kojú dé tọ́ ẹ rí i pé nínú àsọtẹ́lẹ̀ àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ ni pé oró ilé wa gbogbo ọmọ gbọ́dọ̀ mójútó níbikíbi tó bá wà láyé ẹnikẹ́ni ọba mójútó rò lé wa báyìí báyìí ní òrì fún ẹ̀rí tí wọ́n máa gbé ká. torí ẹ̀ àwọn nǹkan táwọn bàbá yín sọ ètò takùtọ̀ lọ́hùn ẹ pàtì ètò takùtà nàbì Muhammad sallallahu alaihi wasallam ẹ pàtì ẹni tó bá ti pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ láti máa kúnlẹ̀ fágbà kò lè sórí ire ebi inú táwọn bàbá yín máa sọ fún yín náà tẹ̀rẹ̀ tó bá ti rí tí ọmọ kan ti ń ṣẹ̀sìn òdodo tó ń sì ti gbọ́ yé nínú ẹ̀sìn òdodo ń pẹ́ à ń kúnlẹ̀ kò sí nínú ẹ̀sìn kò sí nínú tẹ̀sìn tiẹ̀ faramọ́ rárá rárá ó ní àwọn ọmọ tó fẹ́ sórí ibú kọ́nà wọn lani kọ́mọ́dé àwọn ọmọ wọn sórí ibú àwọn nǹkan tẹ̀yìn gbọ́ lẹ́nu àwọn bàbá yìí mọ́ àjọ jẹ́ pé generation tiẹ̀ náà irú tó gbọ́ lẹ́nu bàbá rẹ̀ ni wọ́n náà máa wí nígbà tí wọ́n náà bá bọ́ sípò àwọn bàbá rẹ̀ ṣé báwọn bàbá náà ọmọ làwọn lánàá ṣé bẹ́ẹ̀nu bàbá tiwọn náà làwọn náà ti gbà á kẹ́ẹ́ bó ṣe jẹ́ pé àwọn bàbá tiwọn náà gbà lọ́dọ̀ bàbá bàbá tiẹ̀ ni nítorí ẹ̀ tẹ́ ń bá ti fẹ́ kí aburú kọ́ tán ẹ pa àwọn nǹkan táwọn bàbá yẹn sọ ẹ pàtì tó bá jẹ́ pé ń tọ́ takò tọ́lọ́ọ̀ni tó sì takò anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ wá rí i àwọn tí ò ṣe tán láti pa ìdáhùn bàbá wọn sọ sí ẹ̀rí tí wọ́n mọ̀ fà kékọ́rí tí wọ́n mọ̀ sọ pé ah. ọbẹ̀ sọ pé àwọn bàbá wọn ò ríran sọfẹ́ sọ pé àwọn bàbá wa orí wọn ò pé tó ni sọfẹ́ sọ pé aláìmọ̀kan làwọn bàbá wa ni àwọn ọ̀rọ̀ táwọn bàbá wa ń sọ àwọn ò dànù ẹ̀yin lẹ́ mọ̀ ànábì kan tẹ̀ ń gbọ́rọ̀ rẹ̀ sàábì kan tẹ̀ ń gbọ́rọ̀ rẹ̀ hàn ah, kọ́lẹ̀

eléyìí táwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá lárúbáwá máa pa kó tó di bá ànábì dé iná ni wọ́n ń pa lójú ayé ànábì wọ́n tún ń pa lẹ́yìn ànábì àfi tó bá takotọ lọ́ọ̀bẹ ànábì òun wọn pè lẹ́yìn mi. bákan náà báwọn bàbá ńlá wọn ti máa sọ pé wọ́n ti pè ọjọ́ òní o ọjọ́ àsáptì là ń pè ọjọ́ ọ̀la o ahad ọ̀nà là ń pè ọ̀túnla o yọmù lẹtìnẹyìn ni wọn ń pè ìjọ mẹ́rin o yọmù tòlẹsà ìjọ márùn yọmù arùbíà ìjọ mẹ́fà yọmù xamí ìjọ méje yọmù jùmùà ànábì òní kí wọn yé sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn tí ò dáa tí ò wúlò táwọn bàbá yín sọ tẹ ẹ gbọ́ ẹ pàtì bẹ́ẹ̀ náà làwọn náà á sọ pa ọ̀rọ̀ tí gbogbo ọ̀rọ̀ tí bàbá yín sọ kẹ pàtì lópin ìgbà tó bá ti dé ọ̀rọ̀ tó dáa àmọ́ àwọn òwe kòwe àṣàkáṣà tó ní ṣe pẹ̀lú ẹbọ òòṣà ẹpàtì ẹpàtì tó rẹ ló ti wà nínú al-aqida as-sahiha wípé a gbọ́dọ̀ tún mà nípa àwọn nǹkan kan tá à ń pè ní manahi al-alfaz manahi al-alfaz àwọn gbólóhùn tí ṣeré àsọpọ̀ àgbọ̀dọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ ilé ìbọ́sábẹ́ ẹ fi àwọn nǹkan tẹ́ gbọ́ táwọn bàbá yín máa sọ ẹ tó bẹ́ẹ̀ náà làwọn náà nu yorùbá lẹ́wọ̀ táwọn bàbá yín máa ń sọ tó ń dá lásà tàbí kó takò sẹ̀rí àpàtì torí mùsùlùmí làwọn. tọ́ wọ̀nyẹ múrùn náà fi sọ̀rọ̀ ẹ̀ ó sì máa ń pa aláṣẹ pé ká ti sọ̀rọ̀ ẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sí Islam ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ṣáájú kó di kọ́lọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ti gan lọ́ràn yẹn anabi ti máa ń ṣe sọlá àmọ́ kìí ṣe sọlá tu wákàtí márààrún wọn kàn dìde wọn lọ ṣe sọlá láti gbàdégbà láì jẹ́ kí wọ́n fàsìkò sí kọ́lọ́mọ bẹ ẹlẹ́dàá ó tó sọ sọlá ti di ọ̀ràn yẹn ó sì tún ṣe ní sọlá ti wákàtí mélòó wákàtí márùn wọ́n sèd O sì máa ń pa á láti ká sòdodo torún gan-an wọn ká irọ́ máa lẹ́nu rí ó máa ń pa wá láti ká sòdodo síbà tí mo fún wọn kárọ́ má ànábì lẹ́nu rí ìgbà tó sì ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí yìí wọn kó dòdò mọ́ wọn lẹ́nu rí àbẹ́rẹ́ rí nǹkan wọn kárọ́ má ànábì lẹ́nu rí wọ́n ń kọ́ tí wọ́n kó dòdò mọ́ ọ lẹ́nu rí torí pé ẹlòmíì irọ́ ló ń rọ́ọ̀ṣì nínú gbogbo ara rẹ̀ wọlé àṣà ó sì tún kọ́ wa kájẹ́ni tó ṣe pé yọ́ọ́ kóra wá ń jánu ama kóra wa ń jànú ama kóra ró ama kóra ró ama pabẹ wa ma a sì ma káwọ wa kù a kojú wa kú òní nǹkan òní nǹkan àlàáfà ọmọ ntúmọ̀ sí kéèyàn pàdé ma kéèyàn má jọ ń sekúse kéèyàn kóra ró kúrò ń di ìbàjẹ́ ó sì túmọ̀ sí pé kéèyàn ma máa ka ká ma máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn. ọ̀sẹ́lẹ̀ àti ká máa sokun ẹbí pọ̀ eléyìí ló fà á ní ìmáàmù Nawawi ló fi mú wa ń bì nínú táwọn àbí sallallahu alaihi wasallam máa fi pààyàn láti ní kékeré oṣù okun ẹbí pọ̀ torí ìdí eléyìí ẹ̀kọ́ ńlá leléyìí o ẹ jẹ́ ká gbìyànjú láti sokun ẹbí wa pọ̀ ẹ má kí okun ẹbí kọjá gbọ́wọ́ wa okun ẹbí ó ní agbára púpọ̀ nínú àwọn nǹkan tó lè ràn wá lọ́wọ́ láti sokùn ẹbí pọ̀ kó náà ní ká gbìyànjú láti ma ibo àti bo àti bo gan làwọn mọ̀lẹ́bí wa ń wà àti pé ta ni àti ta ni àti ta ni mọ̀lẹ́bí wa tó kù láyé tá a bá ní wọn tá a mọ̀ wọn á láǹfààní àti ma àwọn nọ́mbà tá a fi lè máa rí wọn bá sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ àdẹni tí ń gbìyànjú àti ẹtì lọ fojú gánni wọn bàtà bàbá tí ń gbìyànjú bá wọn náà gbìyànjú kò wá ní ma lórí tìyín má yóò tún sàn lórí àwọn ọmọ tìyín náà so ká má ká má já okùn ẹbí lódodo àti sọ pé tá a bá wo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí bíbájọ dà yín pọ̀ ń ṣe ẹ̀ ní sokùn ẹbí kàkà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò dààmú fẹ́ni bọ̀dì kódà bọ́ọ̀n bá ti ń súnmọ́ wọn ni wọ́n máa ń sá fún un wọ́n sì tún máa pera wọn láti sọ pé mo rí kọ́ọ̀lù kan strange o ó lóun lọ́mọ kìnnìkan ọmọ kìnnìkan ti ń sọ ẹ̀gbọ́n bàbá wọn ni o bàbá burú bàbá wọn tòtẹ́ bá ríru kọ́ọ̀lù yẹn ẹ̀ ignore rẹ ni o ẹ ti ti sàmì sínú fóònù yẹn o subhanallah alazim àwọn ó sì ti gbàgbé kó gírí létí a lè rẹ́ ẹni tí ó sọ fún ọ tí wọ́n bá wá lọ fẹ́ wo eléyìí pé ah, èmi ń gbìyànjú pé kí mọ̀lẹ́bí yìí kó kùnrin ọmọ jáàní tí wọ́n bá lọ fẹ́ fi ṣiṣẹ́ ọ̀fẹ́ fi ṣe wàhù ó dájú pé ìyànjú dáadáa tó fẹ́ gbà ń wá tilẹ̀kùn rẹ̀ yóò ti jẹ́ pé wọ́n ti gbé wọ́n ti gbé ọmọ àyànjú yẹn sin ṣáájú tí wọ́n kún tó fi sáyé ìyànjú kọ́ fẹ́ sokun ẹbí pọ̀ ọ́n wọ́n ti gbé ìsìnkú tó di pé wọ́n bì torí ẹ̀ ká gbìyànjú láti rí i pé àwa ṣe dáadáa ìjọ mélòó la fẹ́ lò láyé ẹni tá a ṣe sí mà kọ̀ má òun kọ́ là ń ṣe fún àwa ń ṣe fọ́lọ̀ ni nítorí pé tá a bá kọ̀ láti ṣe á jẹ̀bi àwọn òṣìṣẹ́ jẹ̀bi lọ́dọ̀ Allah ilé ìjẹba. وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إنكم ستفتحون أرضا يذكر فيها القيراط أبو ذر رضي الله عنه لو قال قال النبي صلى الله عليه وسلم سويكي داجو داجو إيه قد باي كاو إيه padà ني سب لولي عوارا aráàlú إيه ẹ باي gba ìlú yẹn yóò di ti mùsùlùmí alifat tẹ ìyẹn ni pé ẹ ti gbàlú ó ti wà lọ́wọ́ yín torí ẹ ẹni tó síwájú ogun yẹn tẹ́ ẹ fi gbàlú yẹn wọ́n máa pè ní alqaid alfatih aṣíwájú ogun tó gbàlú torí ẹ láti lólórí kan aṣíwájú kan nínú ẹ̀sìn Islam ní ad-dawlati al wọ́n ń pè ní Muhammad al Muhammad al muhammadu fatih yìí òun náà lẹni tí ó gba ìlú istanbul lọ́wọ́ àwọn òyìnbó ìlú ńlá nílùú yẹn ìlú ńlá gidigidi ìlú yẹn sì ń bẹ lọ́wọ́ tọ́kì títí dòní yìí ìlú kan ṣoṣo ni tí ìdajì rẹ̀ ti ń bẹ nínú asian continent ìdajì rẹ̀ yòókù ń bẹ nínú European continent ó ní kápítà ad-dawlatul Byzantiya tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ni pé àwọn Rómáwá àwọn Róòmù yẹn Istanbul ó ní kápítà àwọn gbàtà àwọn mùsùlùmí gbà lọ Muhammadu al-Fatih ìlànà tó gbà wọ́n fi al yẹn kún orúkọ rẹ̀ nítorí pé òun ló ṣẹ́gun ọgbọ́ tuma ayé ọlọ́run ọba yé nìsín pé idha jaa nasrullahi wal fath wal fath òyìnbó lẹ́nu túmọ̀ rẹ̀ tí wọ́n sì sílẹ̀kùn àbí báwo wal fath tẹ̀sí gba Mẹ́kà ìtumọ̀ fatun torí ẹlẹ́sìn máa rí nínú àwọn tarikh al-islam tarikh ẹ̀rí tí wọ́n máa kọ síbẹ̀ pé fathu Mẹ́kà fatḥu Qustantiniya yẹn ni pé gbígbà gbígbà gbígbà tọ anabi sallallahu alayhi wa sallam ni innakum sataftahuna arwa wa islam ti dájú wàláhi wàláhi tó bá pa gbọ́ yẹn ni àwọn èdè èdè tún pọ̀ torí èdè lárúbá fẹ̀ gan àwọn gbólóhùn míì tún wà tá a tún lè lò àmọ́ torí kẹ́ ẹ má bàa lọ ṣìṣe islam ń kọ́ wa láwọn gbólóhùn tẹ́tù máa lò ní ìsìn anábì ní innakum sataftaḥuna arda ẹ gba ìlú kan ẹ gbà á lẹ́ni tó sí i torí títì náà ni ó wà tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn kèfèrí àwọn ò ní sin lọ́nbẹ̀ tẹ́yìn bá sí i tó dìlú tí wọ́n ti sin lọ́n ó dìlú nìyẹn sani bá sọ pé innakum satastawluna ala ardin ẹlẹsìlá òun náà túmọ̀ sí pé ẹgbà àmì ẹgbà yìí wọn ti gbẹ́sẹ̀lé gbogbo oúnjẹ bá ti tẹ̀ báyìí ó ti di àtẹ̀mẹ́rẹ̀ kò tó gbérí má torí tí wọ́n bá ṣe báwọn tẹ́ bá wọ ọbẹ̀ ìgbéraga lẹ́ẹ̀mà ẹ máa wò pé kò sí ròyìn ẹ sì wọ anábì sallallahu alaihi tonti gbogbo ń tán ṣe wọn ní la títí ó fi kókó ńbẹ tonti pé lu rẹ ibẹ̀ ló fẹ́ràn jù ṣùgbọ́n kó ńbẹ ìgbà tó wá dé tó bá jẹ́ yìnyín kílẹ̀ bá ṣe kápẹ́ wọn lé ọ ọmọ ẹ̀gbá ni ọ àwọn ẹ̀gbá wa lé ọ kó ń lò wọ́n ti ń dáhùn bá rí pẹ́tẹ́sẹ̀ rẹ̀ àwọn fojú rẹ̀ rí ìmọ̀ ọlọ́run á fọ́ ń ṣẹ́gun lórí wọn wá padà ọ débi pé ẹnìkan ò lè sọ̀rọ̀ mọ́ ọwọ́ àfi ìdá rẹ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ wọ́n á sọ pé ẹ̀yìn èèyàn yí báyìí onílẹ̀gbà onílẹ̀gbà síbẹ̀ ti gbé wa rí lánàá wọ́n á sọ pé ẹ dákun ẹ forí tì wá dárí ti ta ni ẹ máa pa àwọn ọlọ́kọ̀ kan wájú mi bá ti máa rí sẹ́wọ̀n pé táyà ọ̀sẹ̀ gbàtà nàbí sallallahu alaihi wasallam dé nítorí òun sọ ni pé gbogbo yẹn má lọ gbogbo yín lẹ́sìn dòmìnira lónìí àti káfíìn àti mùsùlùmí ẹ wá wò mí ọtí wá wọnú ẹsìn islam ìdájá anásùrọláhi wàlfẹt wọrọ ẹyìtẹ nàṣẹ ẹdùkọlùnà fìdíìní láhi àfúwájà àfúwájà àfúwájà wọn ń rọ wọnú islam torí ẹ gbogbo ń dá bá fẹ́ sọmú kì í bàjẹ́ má ti torí pé kùdà ti bọ́ sí ọlọ́wọ́ sílò ìyẹn a máa fẹ́ bẹ́ẹ̀ gíjọ́ bẹ̀rẹ̀ rẹ̀ torí pé téèyàn bá lágbára wọn máa sábà sí lò èèyàn díẹ̀ ní èsì lò tẹ̀sìn bá wà tí ò bá ti tẹ̀sìn wọn máa ṣe agbára lò torí di eléyìí ẹ gba ìlú kan o yuzkaru fiha al-qirat wọn máa sọ qirat qirat qirat níbẹ̀ qirat wahdatun qiyasiyya àmì kan ní sáà máa fi wọn kan. àmì ní tá a máa fi wọn nǹkan síbẹ̀ yìí náà rí sànà bí sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni man shahida al-janaza hatta tusalla alayha falahu kẹrọ ẹni tó bá wá síbi èèyàn ti kú tó sì dúró tó ń fi ṣe sọ̀láàtì ṣe lára wàá gba ládàkà aládá kan al-qira ọ̀sìn. ومن شجعها hatta tudfa ìwọ bá a lọ títí wọ́n fi sín falahu qirat qirat tó bá kún qirat ó di qiratani qiratani yẹn àwọn sábà ní kí ni qirat tó sẹ́wọ̀n pé wọ́n yìí sọ ọ́ lù tiwọn àlẹ́ sọ pé èèyàn gba ìlú kan tí wọ́n ti máa ń sọ qirat nítorí pé mẹ́sì nínú ilẹ̀ sham ló wà nínú ilẹ̀ sham lọ àwọn èsì lárúbáwá wọn di lárúbáwá ni bẹ́ẹ̀ náà ni gbogbo rú àwọn Tunis Aljazair Almaghrib Libya ó tilẹ̀ jẹ́ pé Libya ń kílèmù káwọn ẹ̀yà kan wà nù àwọn tó jẹ́ pé lárúbáwá ni wọ́n láti pìlẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó pọ̀ jù láwọn àlómi tó yàtọ̀ sí mẹ́fù nínú àwọn ìlú tó mọ dárúkọ yẹn àwọn ẹ̀yà kan ni wọ́n máa wọ́n máa ń pè wọ́n ní amaziriya amaziriya àwọn amaziriya wọ́n máa ń sọ èdè tí pè ní amaziriya àwọn amaziriya yẹn wọ́n ń jà títí dòní wípé àwọn ń fẹ́ kí wọ́n dá wọn padà sí orílẹ̀-èdè àwọn ẹ máa wo wàhálà bá àwọn baba ńlá baba ńlá ti di lárúbáwá pẹ̀lú islam èdè lárúbáwá lè dè wọn pẹ̀lú islam látọdún o so àwọn ọmọ ọmọ ọmọ ní ìsìn ìgbà táwọn òyìnbó burúkú tí wọn gbà wọn lu wọn wọn kó ẹ̀yàmẹ̀yà sí wọn lọ́kàn àti kórìíra ẹ̀sìn islam àwọn ọmọ wa ń jà lónìí látàrí pé france france france gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn bíi algeria bíi morocco bíi tunisia eh, bíi mauritania so ìgbà tí àwọn France gba gbogbo ni wọ́n kó ẹ̀yàmẹ̀yà àti ìkórìíra ẹ̀sìn Islam sí wọn lọ́kàn wọ́n wá ń pariwo lónìí pé amazig làwọn àwọn fẹ́ padà sí ìpele àwọn èdè amazigia torí ẹ̀rọ yẹn kí bá gbọ́ lárúbáwá dáadáa tẹ́yìn bá ń bá àwọn ọmọ àlùwọ̀n yẹn sọ lárúbáwá ẹ máa rí wọn dantí sí lárúbáwá papọ̀ mọ́ èdè lárúbáwá so nítorí pé wọ́n máa wò pé báyọ̀ màlúù ló ń bá sọ̀rọ̀ sọ̀yìn tó máa sọ fún pé ọ̀rọ̀ kẹ́límà yìí kò sínú èdè lárúbáwá sóyà kò sínú èdè lárúbáwá ah, ok ok sorry sorry sorry <laughs> mo rò pé sorry sorry náà táwọn kí ètò ń sì dé lárúbáwá àbí òye torí gbà táwọn ọmọ misra náà táwọn náà tún fẹ́ english láìsí lárúbáwá wọn mọ english bọnu irọ́ lásán hmm. so kí ni mo fẹ́ fà yọ̀ bẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí islam bá ti lè wọ̀lú kan báyìí táwọn ará abẹ bá ti gbà wọ́n gbàgbé ìdìbò wọn ò di lárúbáwá ni nítorí wọn bá ṣe fún gbogbo àwọn àlù yẹn bẹ́ẹ̀ náà ni mẹ́sù àwọn náà di lárúbáwá alhamdulilayi kódà tó fi torí àwọn akubọ́ọ̀ tó ń jẹ́ kọrin yó tó wà ní mẹ́sù gbogbo wọn ní èdè lárúbáwá ń sọ títí dòní lárúbáwá tán ti kí nǹkan bọ̀ nínú ni o sẹ́wọ̀n kó oríṣiríṣi àbí òye wa nísìnyí àwọn sọ pé máa látẹ̀mṣì la tamshi èdè lárúbá nù sọmi sọ̀rọ̀ sọ fún ma tamshish mo rò pé wa ma tamshish sọ ń bọ̀dé shish ló ti wọ̀ bẹ̀ ẹ̀hẹ́n ó fi mọ̀ pé ọmọ misra ló ń sọ̀rọ̀ mo rò pé yé wa mínísítà ń sọ pé khudil qalam khudil qalam misra sọ pé khudil alam khudil alam kọ́ọ̀fù wọn ti sọ di nǹkan mi o mo rò pé yé kálukú àmọ́ síbẹ̀síbẹ̀ di lárúbá náà ta ni àwọn tó wá jẹ́ àkùbọ̀ ní misra lónìí àwọn wá ń jà fatafata tiwọn náà lónìí wípé àwọn ò ráǹfààní mímọ̀ sọ èdè lárúbáwá yìí so ó yẹ káwọn léde mìíràn wà èdè wo léde bàbá ńlá yín tẹ màmá èdè àwọn fáráò kí léde wọn má adúpẹ́ fọlọ́n gbogbo ẹ ti dìgbà gbé èdè lárúbáwá ló kù nírú misra yẹn ètí wọn ń bà wọn lọ́kàn jẹ́ ni pé al-lughatul arabiyyatu lughatul Qur'an so wọn wà máa bínú pé èdè eh, èdè èdè ẹsìn kan ní èdè ìwé kan ní ọdọ ẹchẹǹjì tí yẹn máa sọ nǹkan mi bí tọ́lọ̀ ti dá wọn lágara torí di eléyìí ẹ̀rí pé irú náà ṣẹlẹ̀ Nàìjíríà àǹtọ́ǹpẹ̀ ní ṣùwà ṣùwà Arab. Shua Arọ ní agbọn Borno state àti Yobe state nítorí pé ńgbà tí Islam ti wọ Nàìjíríà ti pẹ́ ti lé ní one thousand years ní agbọn Borno ni o so bí Islam ń ṣe ń débẹ̀ àwọn èèyàn di lárúbáwá náà lédè ìṣòro àwọn lárúbáwá tó bá gbé bẹ́ẹ̀ àwọn èèyàn tó súnmọ́ wọn àwọn náà di pé wọ́n gba Islam wọ́n máa sọ Islam sẹ́wọ̀n kí lónìí àwọ̀ kéde islam kan abẹ́ ẹ̀kọ́ ni èdè islam yẹn ó ti strange èdè owó làwákà fún lónìí abẹ́ ẹ̀kọ́ ni èdè gringish ntí ó bí owó ní kálukú kàkùn ẹ̀rọ ọ̀rọ̀ tí ò tó kankan tí ò tó kankan kẹfẹ́ sọ̀rọ̀ pé gíláàsì ìjábọ̀ <laughs> àwọn abẹ́ sọ ní english ọ̀pọ̀lọpọ̀ ó ti ronú jìnnà pé kí ni wọ́n ń sọ gan-an rí sọ̀rọ̀ gíláàsì jábọ́ náà ni gbogbo ọ̀rọ̀ wa kúnlẹ̀ wá pé tẹ̀lé pé yẹ ah, òyìnbó tí bàbá gbọ́ ìṣètèrè o abẹ́ ẹ̀kọ́ ni ok ẹ bá wa ní ọ̀dà kí láǹsọ̀ ọ̀rùn kù dábàá máa súfè kí ló dé ah, eléyìí wọn aláforíjì lọ́lọ́run wọn sá ń tẹ̀ fọlọ́ ok kí lọ́lọ́run á ní kó wí tó bá ti tẹ̀ àwọn lè má mú ló lè máa yàn mo rò pé yé wa a sì fẹ́ wà lìjánà torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ẹ gbà ló kàn wọn a máa dárúkọ kìrọ àtúnlẹ lónìí nínú sírò títa bá fẹ́ pín tí ò bá ṣe pín a máa ń gbé sábẹ́ kìrọ nínú bá a ṣe ń pín ogún kìrọ tòun náà ti di ní máa ń lò nísìnyí bàbá ń kú ó fọ mẹ́wàá lẹ̀ bàbá yìí sì fi ilé ẹyọ kan sílẹ̀ ilé yẹn ó jẹ́ yàrá mẹ́ta àti ṣọ́ọ̀pù kan afẹ́ wa pín fún àtẹ̀yìn ọmọ mẹ́wàá ọkùnrin mẹ́fà obìnrin mẹ́rin ó ti dèèyàn mélòó ni mẹ́wàá wa wọ́n ti dèèyàn mẹ́rìndínlógún nítorí kọ́kùnrin kan ṣírò rẹ̀ pé èèyàn méjì ni ẹ̀kọ́ ọkùnrin mẹ́fà ó ti di méjìlá obìnrin mẹ́rin tẹ́ bá fi kún méjìlá ó di mẹ́rìndínlógún abẹ́ pín yàrá mẹ́ta ṣọ́ọ̀pù kan séèyàn mẹ́rìndínlógún ṣé yóò ṣe pín yóò ṣe pín kọ̀rọ̀rì àgbèsábẹ̀ kìrọ̀ kìrọ̀ tún yẹn láfikún bàbá yín kú ó filẹ̀ sílẹ̀ so ilẹ̀ yẹn náà àtúgbò náà sábẹ̀ kọ̀rọ̀rì. So, nínú bí wọ́n ṣe ń pín ogún gbogbo tí ò bá ti ṣe pín tí ò ṣe pín ní rọrùn àgbésábẹ kọ̀rọ̀rì sókè rọ́ọ̀tún báyà àwọn òyìnbó lè sọ pé karat karat bí ìgbà kan fẹ́ jẹ karate so nínú Islam àwọn pè ní qi qi rọ́ọ̀pọ̀ so eléyìí ń jẹ báwọn tọ kótó tànàbì ti sọ fún wa ó sì ṣẹlẹ̀ bó ti sọ fún wa eléyìí wọ́n ń pè ní màálẹ́mú mi màálẹ́mí nọ́bù wà àmì kan ni nínú àmì jíjà ànàbì mọ́jíza kan nínú mọ́jíza tànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí ò rí mísírà gbà láyé ànàbì wọn ò rí gbà láyé Abubakar ayé Umar ni wọn tó rí gbà ẹni tó sì lídìí àwọn ọmọ ogun mùsùlùmí tí wọn fi gba misra fún islam òun náà ni amur ibn al-aas radiyallahu anhu so kò tí ì ṣẹlẹ̀ anabi sọ fún abi ó sì ṣẹlẹ̀ anabi ó sì máa ń tọpa ma níbo la anabi ti wá mẹlẹ yìí Ọlọ́run ló fún wa so eléyìí wọn máa ń pè ní àmì kan nínú àmì jíjẹ anabi Ọlọ́run àwọn sàábò sì yín mú o wọn sọ pé ẹ ẹ jẹjẹ á máa tá à ń bá lọ lọ àwọn tá à sí ìrírí wọn ti pè gbà gbogbo àwọn ìlú tó wà lágbègbè àti ìrìgbà wọn sọ̀rọ̀ ilẹ̀ misra lọ́n nínú rìwáyà kan sataftahuna misr tẹ́ ẹ̀ bá ń mọ̀ lójú wọn ti máa dárúkọ Qirat anábì sojú abẹ́ǹkò ẹ padà gba misr wa hiya ardun yusamma fiha ìlú kan ní tí wọ́n ti máa dárúkọ Qirat. فاستوصوا بأهلها خيرا تبقى قليل يقبى ẹbára yín sọ̀rọ̀ lórí kẹ́sì dáadáa sáwọn ará bẹ̀. ẹ má ṣàìdá sí wọn. nítorí pé ọlọ́run ló fún yín gbà yé sagbára yín. ẹ má fi aburú sí àwọn ará bẹ̀ dáadáa ní kẹ́sì sí wọn. فإن لهم ذمة ورحمة nítorí pé àwọn aráàlú yẹn wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ní kan lori wa wọ́n kan wa sì tún jẹ́ pé wọ́n wà ní abẹ́ pé ìbíjọsọ wa pọ̀ níbìkan ìbí tọ́jọsọ wa pọ̀ yóò bí pé ẹ gbọ́dọ̀ ṣe dáadáa sí tọ tá nàbì ń sọ yìí ṣé ń sọ fáwọn lárúbáwá yàtọ̀ sáwà tá ìṣe lárúbáwá ni àbí ń sọ fún gbogbo àlómà rẹ̀ ẹ má gbàgbé wípé nínú àwọn ẹni tí ń bá yẹn àwọn ẹni tí lárúbáwá Bilal yẹbi Salman radiyallahu anhu àbá lè pé ẹni tó pọ̀ jù ló dojú ọ̀rọ̀ kọ ní àwọn lárúbáwá kẹlà ìdánilẹ́bi sallallahu alaihi wasallam ń sọ ń bì ní pé wọ́n ní ìwọ̀ àti ìjẹ́bí àti ìwọ̀ jíjẹ́ mọ̀lẹ́bí lórí wa ìyẹn ni pé mi ànábì ṣe bá sì màmí lánàbì yín a pé ẹ dáadáa sí wọn ẹ ṣe dáadáa sí wọn ó túmọ̀ sí pé títí dọ̀la títí dọ̀la ẹ má fàbùkù kan àwọn ará nísù ẹ má bà wọ́n jẹ́ ẹ má ṣàìdá sí wọn nítorí pé wọ́n ní ìwọ̀ kan àti ẹ̀tọ́ ká sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn. nítorí ní ti ń bẹ láàrin wọn àtàlẹ́ nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam á padà wá gbọ́ yìí. nínú rìwáyà kan anabi ni fàyíza taftahtumuha fàyíza taftahtumuha tẹ́ ẹ bá sì tán tẹ́ ẹ gbà lóhùn tán fa asinu ila ahliha ẹ ṣe dáadáa sáwọn ará fa inna lahum dimmatan wa rahima. nítorí pé wọ́n ní ìwọ̀ kan lọ́rùn wa bákan náà ẹ̀tọ́ okùn ẹbí wọ́n ní lórí wa àwòkọ́l àbíkọ́sẹ́ pé nítorí àbí sọ ni zimmatan wa sihra yẹn ni pé wọ́n ní ìwọ̀ kan lọ́rùn wa wọ́n sì tún jẹ́ àná fún wa wọ́n ní ìwọ̀ kan lọ́rùn wa wọ́n tún jẹ́ àná fún wa. al Muslim ló gbé jáde qalu al-ulama àwọn olùmọ́ni ar-rahimu allati lahum qawlu hajara ummi isma'il sallallahu alayhi wa sallam minhum. ẹ̀tọ́ ìbídàwápọ̀ tí wọ́n ní lórí wa tá a fi gbọ́dọ̀ sọ òkun ẹbí láàrin wa àtàwọn ọmọ mẹ́sùn tó náà ní pé hájára ìyá anabi ismail aleyhi salam láti inú àwọn ọmọ misra ló ti wá o ọmọ misra ni tó bóun àti wọn tán bóun ni wọn ti wá tán má nàbí sallallahu alaihi wasallam torí pé ismail nínú àwọn bàbá ńlá nàbí wa muhammed sallallahu alaihi wasallam bá wà tó ìyá bàbá ẹni kúmá ìyá nínú ìyá bàbá ńlá wa ìyá wa nínú torí ẹ ẹ wo bí táwọn ẹbí sọlọ lọ àdìsọ náà ti mọràn wa fífi wá jẹ kó gbogbo ẹ tó bá jára mísírà mọ̀lẹ́bí wọn jẹ sànàbí wa Muhammad sọlọ lọ àdìsọ náà lágbọn ìyá bàbá ńlá rẹ̀ síbẹ̀ náà làwọn náà ń sọ sọmọ kí ni ìsìn ìwọ náà ní ìsìn tó wà ń kílèmù pa màlúù kan ní ọ́nìsì ọmọ ìlú tí ń kílèmù yìí orí pé bàbá rẹ náà ọmọ abẹ ni ló fi ń kílèmù bẹ ìyá rẹ náà ọmọ abẹ ni ṣé wọ́n ronú débi pé bàbá rẹ yìí ìyá tó bí bàbá ńlá tiẹ̀ ìyá tó bí bàbá ńlá tiẹ̀ ṣó ronú jọkàn débi pé ìyá yẹn ọmọ Taraba ni tó dé Taraba tó ha kẹlẹbẹ tó ń ti tọ́ sí wọn báwọn èèyàn yìí wọ́n ti they are all villagers. àwọn ìyá bàbá ńlá rẹ̀ mo rò pé yé ara ń dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ tó kà sí mi. nítorí pé ẹni tó bí bàbá wa mọ̀lẹ́bí wa ńlá ni ẹni tó tún bí ẹni tó bí tó bí tó bí tó bí tó bí gbogbo bàbá ńlá wa gbà mọ̀lẹ́bí wa ni ẹni tó bí ìyá wa mọ̀lẹ́bí wa ni ẹni tó bí ẹni tó bí ẹni tó bí ẹni tó bí ẹni tó bí ìyá wa mọ̀lẹ́bí wa ni. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wàláì tó bá yẹ pé ìyẹn bá lè tanná wo ni mọ̀lẹ́bí rẹ̀ bí mo ṣe wí bẹ̀rẹ̀ téèyàn mọ gbogbo wọn ẹ̀ ní bẹnu àtẹ́lu ẹnìkan láyé yìí. ṣébí wọ́n kàn ríra rẹ̀ níbi tó dé ni sọ ọmọ bó ń ṣe ń bọ̀ ọmọ bó ń ṣe ń bọ̀ ẹgbẹ́ nìkan ní ìsìn ìyẹn lè travel lọ sí country kan ní ìsìn ágbèjú azọgbìn yẹn lọ sí irú wọn ti pè Guinea Bissau ìyẹn sáré pé gbogbo nǹkan wọn kó ló ṣe rí bá ọsà ń bú wọn tó wá ṣe dánilẹ́kọ̀ọ́ lórí Guinea Bissau àwọn èèyàn yẹn àbí òye nǹkan kàbí ọjọ́ kò ní kí ló kọ bàbá tó bí bàbá rẹ̀ ọ̀sọ́ bàbá tó tún bí eléyìí nǹkan sí wọ́n mọ̀ ìmọ̀ o ibi kásẹ̀tì ti dànù wọ́n wàá dàpọ̀ bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ fún un sọ wá rí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ ìyá tiẹ̀ yín níbi ìta ò ló ti wá kí ló á gbá àwọn bàbá mi débẹ̀ kí ló gbé wọ̀ lọ bẹ̀ ní tọmọkọ náà ọkọ náà ni wọn náà kú lè fẹ́yàwó gbọ́ bí ṣe ṣẹlẹ̀ nu ni wọn náà bá di pé ìyàwó kan láti Guinea Bissau ó bí ọmọ kan fún wọn náà torí ẹ nítorí yẹ̀yàn jù láyé ẹni ẹ má bẹnu àtẹ́lu ẹnikẹ́ni ẹ má bàlù ẹnikẹ́ni jẹ́ ẹ má bà mọ̀lẹ́bí ẹnikẹ́ni jẹ́ ẹ má bẹnu àtẹ́lu ìdílé ẹnikẹ́ni torí pé tí wọ́n bá tú ìtàn tiẹ̀ náà wò ó lè jẹ́ pààrà àwọn nìwọ náà. ẹ wo bá nàbì sallallahu alaihi wasallam ti mú ní ọgbà yẹn lẹ́rù ìyá tó bí Ismail alayhi salam lọn lọn lọn torí tiẹ̀ àwọn àwò máa pé Ismail bàbá ńlá lọ́jọ́ bá nàbì sallallahu alaihi wasallam ajẹ́ kó gbogbo àwọn aráàlú ìyá Ismail yìí wa ni torí Nigerian level. ẹ̀yàmẹ̀yà ń da àwọn èèyàn láàmú wọ́n sì kórìíra ara wọn tẹ́ bá da ìtàn sílẹ̀ ẹ padà rí i pé àṣìṣe ńlá là ń ṣe ẹrẹ lómi nísìnyí torí kó ti jẹ Yorùbá ó kórìíra Haúsá ẹlòmíì torí kó ti jẹ Haúsá ó kórìíra Yorùbá ẹlòmíì torí kó ti jẹ Yorùbá ó kórìíra Ìgbò Ìgbò náà kórìíra Yorùbá bẹ́ẹ̀ làwùsọ ọ̀fẹ́ rí Ìgbò Ìgbò náà fẹ́ ra Haúsá tẹ́rí inú pẹ̀ntàn náà wá ibi tí kálukú ti wá wàhálà yọ yà nílẹ̀ sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ yorùbá yìí táǹkìrà yorùbá yìí sápà nìkìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fa ẹ̀yọ ọ̀fà ẹni tí tí yorùbá bá ti fẹ́ má pèjúwe burúkú kan wá lóko gbogbogbogbogbò sápà ni wọ́n ni òní mọ̀ pé bàbá lẹ́ẹ̀kan sápà wàláyìí ẹlòmíì ti ń kílẹ̀mù kí ẹ ọmọ Ògbómọ̀ṣọ́ kan lọ ẹ ọmọ Ìbàdàn kan lọ wàhálà olè jẹ́ pé bí ìdá wọn ti wá. àwọn ìyá ńlá rẹ̀ àwọn bàbá ńlá rẹ̀ wọ́n ṣe Yorùbá àgbà táwọn kan kọ́kọ́ wá dé ibi tí ń kílẹ̀mù ní ìsìn wọn di Yorùbá. ọwọ́ bí tó ń bára rẹ̀ ló mọ̀ ọ́ yọmọ wa bú àwọn ẹ̀yà míì láì mọ̀ pé àwọn gángan ló ń torí ẹ̀ kéèyàn máa sọ ẹnu rẹ̀ kó sì máa sọ́ra ẹ̀ wọ́n fúlàní nìsín ẹwọ fúlàní ti lúpọ̀ mọ́ wa tó nílẹ̀ yorùbá ń bí fúlàní ọmọ sọ yorùbá yóò tún máa pòwe màálù náà ló ti dà débi láti pilẹ̀ fúlàní ń fẹ́ yorùbá nì yorùbá ń fẹ́ fúlàní ok tí egbe bá re gbé tégbèrègbè sẹ́yìn padà rí pé yorùbá lẹ́yìn sẹ́yìn náà bá fẹ́ sàkójúwe àgọ́ ẹ̀ mọ̀ pé ó tún wá ṣe bí ọmọ fúlàní sẹ́yìn mọ̀ pé wọ́n gángan lára yìí fúlàní lọ. eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ àmọ́ bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn yóò sì tún dá ká má tàn yóò dá púpọ̀ pé ká má tàn because sẹ́ẹ̀rí nínú mi má tàn yín orí máa ń ṣẹlẹ̀ gan orí máa ń ṣẹlẹ̀ gidigidi àkọ́kọ́ tẹ bá ní àsìkò ẹ sì lè rìnrìn àjò lọ bá gbogbo àwọn tó jẹ́ mọ̀lẹ́bí yín tó bá kù ẹ wo bí dùnú yẹn ó ti pọ̀ tó ìdùnnú yẹn ga mọ̀lẹ́bí yín mi ń ń bomi tí ń wo kó nìkan ló ń kù láyé òun lẹ́nìkan má ẹ òbí dùnnú yẹn ó ga mọ̀lẹ́bí mi bẹ láyé tó yẹ pé ó ní tó lè fi ràn yàn lọ́wọ́ ọ̀rẹ́ tọ́mà tó fẹ́ ràn lọ́wọ́ tẹ́yìn bá rìn rẹ̀ orí ẹ wàá fi dùnú pàdé ẹ fi dùnú túkà torí de eléyìí ẹ wò bá nàbí ti tò ó nítorí pé ìyá tó bí Ismail alayhi ṣé tẹ́mi bá ń kàtàn gbèsè ayé ànábì sallallahu alaihi ẹ sọ pé Muhammad ọmọ Abdullah ọmọ Abdul ọmọ ma ṣe máa wọn kà dórí wọn nìtọ àti gbogbo ẹni tí ń bẹ láàrin rẹ̀ sí Ismail ká ní gbogbo ẹni ẹ sọ fún wa àwọn òkúta náà kásẹ̀tì já látòrí Adnan lórí Ismail àmọ́ asámọ̀ pé nínú àwọn àrọ́mọdọ́mọ Ismail ní Adnan mo wílé ìkẹ́lẹ́ mu àpèjúwe báwọn èèyàn ti pọ̀ tó táwọn òkúta kò tún lè àmọ́ síbẹ̀síbẹ̀ Ànábì àní ìyá tó bí Ismail so nígbà tó jẹ́ pé Misra ló ti wá èmi sì jẹ́ àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ Ismail ajẹ́pẹ́ gbogbo ẹni tó jẹ́ aráàlú ìyá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá mi mọ̀lẹ́bí mi ni wọn. Allahu akbar. ẹ̀wò bí ọba ẹ̀pá wa náà bá ń mọ islam táǹsì ń lo bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lọ wá ju ju bó ṣe wáyé lọ. torí ẹlòmíní ti dágun lásì lómi ó sì wà ń kò tó lè ràn wọ́n lọ́wọ́ ó wà ń kò tí tí ń ṣèjọba lé gbogbo wọn lórí yóò sì dágun lásì wọn yóò máa pé nǹkan kan wọn kan torí ẹlẹ́yàmẹ̀yà lòun ibi tó máa ń lù rẹ̀ nìkan ni wọ́n máa ṣiṣẹ́ sí láì mọ̀ pé bẹ́ẹ̀ náà kọ́ ìlú náà ni wàhálà kẹ̀dà bákan náà والصهر ìjànà táwọn ará Misra jànà wọ́n jànà sí gbogbo àwa mùsùlùmí ajẹ́ kí wọ́n jẹ́ ìbátan sí gbogbo àwa mùsùlùmí wọ́n tún jànà sí gbogbo àwa mùsùlùmí látara anabi wa Muhammad sallallahu alayhi wa sallam onáni kọ́ọ̀nù Mariya ummi Ibrahim ibn rasulillah tóbi ibrahim ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam fanabi sallallahu alayhi wa sallam ọmọ misra ni maria ìṣèyàwó anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹrú ni ẹrú ni fanabi sallallahu alayhi wa sallam ẹrú ẹsìtì màkọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ sẹ́ni tó bá lẹ́rú kó lè má bá lò maria ló bí ibrahim ọmọ anabi muhammed sallallahu alayhi wa sallam tọ́pọ̀ àpàṣẹ láìsí sallallahu alayhi wa sallam. tó dákẹ́ lọ gbárí níjọ́ tó kú tó sorí kọ́ pẹ̀lú ẹ̀dùn tómijé ń dà lójú rẹ̀ tánàbí sallallahu alaihi sọ pé dájúdájú ọkàn wa ń bàjẹ́ ọkàn wa ń bàjẹ́ ti ń dà lójú wa àwọ̀ wa nífẹ̀ẹ́ ni wa ìbànújẹ́ gorí ẹ̀mí wa lórí ikú wọ Ibrahim radiyallahu anhu ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Mariya al-Qibtiyya òun ló bí Ibrahim fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bóun ni wọn ti wá sọ pé ìbáṣepọ̀ jíjànà ń bẹ láàrin wọn pẹ̀lú àwa mùsùlùmí Mariya yìí ṣèyàwó ànábì. wọ́n á ní tó máa jíjà nù torí pé ẹni tó jànà rẹ yóò jẹ́ kó fọmọ fún ọ rẹ èèyàn fọmọ fún ọ bó ló ti wá jànà rẹ ẹrú ẹrú èsè ìyàwó ẹrú ò nírú tíyàwó ní lórí èèyàn nítorí pé àwọn ìyàwó sọ pé ẹ máa pín fún ẹrú kò lọ́jọ́ kankan lè pín fún un. sẹbákan lọba lẹ lọba sọ eléyìí wọn wí bẹ́ẹ̀ wọn wí bẹ́ẹ̀ nítorí ni wa torí pé ànábì ni sọ eléyìí tún fi hàn pé ntí àwọn èèyàn púpọ̀ tí wọ́n á máa sọ nípa àná wípé ayé ayé àná ọ̀gá kìí sáyè àbùkù òdodo ni òdodo ni tọ́lá ẹ̀kọ́ ànábì wàá fẹ́ ńkọ́ so wọ́n sì ní ẹsẹ̀ dáadáa sáwọn ará mẹ́sù nítorí pé àna wa ni wọ́n àná wa ni wọ́n oníkálukú wa náà sáà ń ṣe dáadáa sáwọn àna wa tọ́ àbí ọ̀wọ́ títí tá a fi ma wọn fẹ́ ni iná ní dáadáa máa. sọlẹ́ ìtumọ̀ sí pé kùdìẹ̀kudìẹ ọ̀pọ̀lọpọ̀ wà kù púpọ̀ nítorí pé ìwà tí ọpọlọpọ ń hù tí àwọn àna rẹ̀ kì í wà tó dáa àwọn wà burúkú pàlàpàlà ni eléyìí tí ò ní dáadáa nínú àwọn oníkálukú náà ló wù láti máa rọ́ọ̀mà rẹ̀ náà títí láéláé wọn gbọ́ ọmọkùnrin lẹ́bí. ẹfẹ kọ́mọ yín kọ́mọ jìnà sí yín tó bá jìnà sí yín gan kọ́kí láti gbàdégbà ń kàn sí yín ó lè kàn sí yín gbára à ń bára ẹni sọ̀rọ̀ gbára ẹ̀rọ ìléwọ́ ó sì lè jẹ́ pé ń kàn sí yín látàrí pé ń yọjú sí yín láti gbàdégbà láti fi tó wà yọ wá kí yín ó ara la fi hàn kí lè fẹ́ gbà lọ́wọ́ ọmọ gan láti ṣé báwo ọpẹ́ ẹ̀ rí kọ́ wà lálàáfíà ẹ̀ sì ń gbúrò ayọ̀ nípa rẹ̀ ńlá ń gbúrò ayọ̀ nípa ìdùnnú pé bímọ náà nù tí bá sì ń fi nǹkan kan sọwọ́ sí nítorí pé ó ní ó lé kò sí wàhálà ń bẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tó bá kọ́ ọmọbìnrin náà lábí ta ló fẹ́ sọ ọmọ rẹ̀ nù kò sí nà nítorí pé níjọ́ tẹ́ ẹ bí ọmọkùnrin ẹ̀ ń yọ̀ níjọ́ tẹ́ ẹ bí náà ẹ̀ ń dunnú tẹ́ bá ní kò bímọ rárá bí kó bímọbìnrin àfẹ́ pè lọ́mọ pọ̀ nígbà tí èsìkò rí yín dàrú nítorí pé ọmọbìnrin tó bí náà kọ́ ṣé òun tiẹ̀ ọmọláǹgidi ni ṣé bọ́ máa lò náà jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ti ń gbélé bàbá rẹ̀ tó náà sì ń dàgbà masha Allah ọlọ gbogbo sùkúlù ọlọ gbogbo gbogbo ẹ lọ́dọ̀ bàbá rẹ̀ lọ́ba dé garandó ńjọ́ kan ẹjọ́ dáàdì. E aródòdó kanu lé yín ni òdòdó bá gbà tí èsì pé fáàmù ni mo dá lé <laughs> a sì fẹ́ mu máa mú máa wọ̀ máa mú kí máa wọ̀ má sì sí pọ̀ gbéde Yorùbá òdòdó wo lórí ń ọmọ yín náà la gbà lérò ọ̀dà kò mi bẹ̀ ẹ sì jọ sọ títí pé wọ́n mọ̀ sí ń wojú rẹ̀ yìí báyìí tó lè ṣe sùúrù tó lè ṣàmúmára tó lè bá ń tọ́jú ẹ̀ tó lè dáàdì gbogbo kódà àtìgbọ́ yín yé dubi tẹ̀ sọ̀rọ̀ ni bí nǹkan gidi àbá àwọn bá máa wọ́pẹ́ tó ń ṣọ́wọ́ ọlọ́run níjọ́ kábàámà bẹ́ẹ̀ wọ́n máa sówù wọn náà lówó ẹgbẹ́ lómi ọgbọ́n ọmọ lọ bẹ́ẹ̀ wọ́n bá ọ̀dà láyé ra àbẹ́yìn ọ̀gbọ́rú ẹ̀ lò ọ̀dà láìra ìyẹn ni pé kò sí pàdé mọ́ wọn láàrin òbí rẹ̀ àti ẹ̀ ọ̀dà láìra tí òbí bá wá tó bá lòun fẹ́ rọ́ ọmọ wọn wá rọ así fèrèsé rọ́ńdò kan o lè má sì náà nulí òye wà ń tà sẹ́ẹ̀lì rẹ̀ ń tọ́ wà nulí. ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ̀rù pé gbẹ̀ndà òkè àmàǹdẹ̀fà bàbá tó bí má rẹ̀ kò tún ní lè rọ́ ọmọ má. gbogbo kálukú ló ń sè pé súnà là ń sè súnà wo ló ní kò ṣe báyẹn àbọ̀ mọ nǹkan tí ń jẹ́ islam àbọ̀kùnrin míì tó ń bú bàbá ìyàwó ìgbé ńgbà tẹ̀ ń bọ̀ ẹ̀ ṣe fóònù ńgbà tẹ̀ ti fóònù ẹ̀ní láǹfààní àti rẹ́lẹ́ à ìyàwó rẹ̀ tọ́jọ́ mọ bàbá yìí pé nítorí pé ò fóònù la ilaha illallah bàbá tó bí máa rẹ̀ níjọ́ títọ́ wa tọrọ rẹ̀ ọ̀sọ́ pé kò sì ṣe ọ̀pọ̀ àìmáyé iná àlọ́jẹ́ pé ńgbà tó fẹ́ máa tán àfà tí ọmọ tó bá fi lè sọ wípé òun tiẹ̀ fẹ́ lọ wo àwọn òbí òun lẹ́yìn ọdún mẹ́fà tí wọ́n lọ wà láti àwọn pé tọ́ ọ bá ti lọ kó dúró bẹ́ẹ̀ ẹsẹ̀ <laughs> bí báyà láti àkìyàmà ni wọ́n ti fi ẹrú yìí lé ọ wípé ìwọ ló ní máa ṣe bọ́ bá ṣe wù tó o bá ti lọ kó o dúró bẹ́ẹ̀ àbá lóun náà ọmọ bàbá kan ọmọ màmá kan lòun náà tí lẹ́yìn ọdún mẹ́fà kọ wọ́ọ̀tì kápẹ́tọ̀ ìgbà tí àwọn bàbá rẹ àti màmá rẹ bá tó rìlíìsì rẹ ni o ẹ sá ti ṣe ra yín dáadáa ọlọ́run níjà ara ìdá o àbẹ́ ẹ̀kọ́ ni ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìyá ń jẹ bàbá ọmọ tó fún ọ lọ́mọ fẹ́ ìyá ń jẹ ìyá rẹ̀ sẹ́yìn ronú pé fi kọ́bọ̀ kan bá wọn ṣeré rí wọ́n gbà wọn ò ní gbà sọ́pọ̀lọpọ̀ nu wa ronú rẹ̀ rí èkìní èmi fẹ́yàwó ń tẹ̀mí ni wọn ní tí ebi bá ń pa kọ́mọ bí èsì ṣera rẹ̀ sẹ́yìn náà mo bá ṣe ń sẹ̀mí ẹ̀mọ́ pé sẹ́lẹ̀ mi ò ṣe máa yóò ṣe máa sọ mi ṣé bàbá rẹ̀ náà mo bá ṣe ń sẹ̀mí àbí kílẹ̀ ń bá mi sọ rọ́bìṣì ẹ gbọ́rọ̀ bàbá tó máa sọ rọ́bìṣì ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn ìbànújẹ́ ńlá ni o ìbànújẹ́ ńlá ni wọn kà náà wọn kún ká wọn kà wọn kún ká sọ àwọn ẹni tó wà ní lẹ́bù àti ti àbùkù ká ni wọ́n gbà wọn àná wọn sí. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àmì sọ́nà ló ti sọ nípa ẹni tí ò tiẹ̀ pẹ̀lú kí n tọ́ jẹ́rú fún ní gbogbo àwọn èèyàn rẹ̀ àná wa ni wọ́n ẹwà ànábì wa sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àríwá rẹ̀ sọ̀rọ̀ torí dèlà àwọn ò ní sọ pé. oro lana tura awo esi kafiri gbogbo asa oro lana o asakasa asa ofu ni sẹyìn wa poro fun ni oro ofu oro adanu ẹsẹ wa le ma fi musulmi la wa azini sọ pẹkun lana wíwájú ẹsẹ kọfẹ pa ọkọ ọma rẹ so a sọ pé babara lana èèyàn pàtàkì lana kò sí fojú di maka nana ọma gbera rẹ kọjá yìí nítorí pé àwọn àna míì náà mọ àwọn ara wọn nítorí pé òun náà garagara ni wọn máa ṣe nítorí àwọn àṣà burúkú tá a ti wéhùn ẹkùn màlà náà kóró màlà náà lónà ọba máa ṣe garagara àwọn ọmọ àwòyí àwọn ò sì gbàgbẹrẹ lọ títí torí òun bá àfẹ́ ọmọ rẹ àbí báwo ìwà ọkọ ẹrù rẹ kọ lọ bá bàbá yìí wọn bá sì lọ bá bàbá pé a a a a bínú tó bá òun àbílẹ̀ tó wá lé ọwá olóhùn àmọ́ ó tún padà lọ ọwá padà lé wá pé you are now coming back on my conditions not on the conditions of your father sẹ́mi kí nǹkan dàrú ni yọ wá lé rẹ̀ ẹgbẹ́ pẹ̀tọ́ látò ní lọ́mí ìfẹ́ mọ̀ kó ní bàbá mọ́ bàbá takùn àbí ọ̀takùn torí ẹ ẹ tẹ́ jẹ́jẹ́ o ẹ̀yin bàbá náà ẹnìkan ńgbà tí wọ́n ń dá sàkà ní ẹkùnlá náà bàbá mi ni ànámà ti di gbogbo adájọ́ bá mọ̀ wá rẹ̀ yóò rí kó ti di mùsùlùmí ti pẹ́ torí di eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra lódodo àyè àpánlélẹ́ wà ẹ̀yin náà má sọ̀rọ̀ àyìn wọlé má sọ̀rọ̀ àyìn wọlé inú rẹ ni wọlé. oníkà máa pe ọkọ ọmọ pẹtọ níta ẹ bá jẹ kó ẹjá rí o àá pé kìnnì kí kí yẹn gan tí o tó dá yé tọ́lọ̀ wọn ti ṣe ń dàpọ̀ kan jẹ. so ẹni fi ojú sí tó wà lọ́wọ́ ẹnì kankan tìyín kan ní pé ìyá ọgbọ́dọ̀ jọ máa yín ẹnìkan ọgbọ́dọ̀ fa àbùkù kan máa yín tí wọ́n sọ fún yín pọ́ máa yín hùwà pálapàla ẹ má dúró gẹ́gẹ́ bí ẹ wọ́n ti pè lọ́ọ̀yà tẹ́ pẹ́ ọmọ tèmi ẹ ti bá àwọn ọmọ ẹ kó bọ́ máa torí pé ẹ̀yin mà lọ mà ní ẹ̀ mà ń yàwó gbogbo àwọn wà tó wù tó fi kó lọ́dọ̀ yín ipò ọmọ lọ́wọ́ ní ìsìn ìyàwó ni ẹ lè má ti ń ṣe lé ọkọ rẹ̀ tán sòtú yín ni kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ tèkínní àtèkejì ibi tí ẹnìkan ni wọ́n bá ti ṣàṣìṣe ẹ fi hàn torí kí rúurú ọmọ bàtún wáyé má ètò máa ń ṣe tọ́ da ẹ fi hàn wọ́n torí kí wọ́n lè múra sí rú rẹ̀ gbogbo ẹ gbogbo ẹ ó fi sọ́dọ̀ àwọn ọmọ tí ń fẹ́yàwó jù àwọn ọkùnrin tí ń fẹ́yàwó ọ̀dọ̀ wọn ló fìsì jù ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà ẹ̀yin náà kúkú ń bímọ ẹ̀yin náà bímọ bẹ̀rẹ̀ irú tí ẹ̀yin náà fẹ́ kẹ́ni tó bá fẹ́ ọmọ yín ó ṣe sí yín ní kẹ́yin náà máa ṣe sáwọn bàbá àwọn obìnrin tẹ́yin náà ti fẹ́ yìí àtàwọn ìyá wọn nítorí pé wọ́n ní igbá tá a bá fi wín kà iná làá padà fi sàn èèyàn sì ní jẹ́ni tó jẹ́ kó ṣàìdá tí wọ́n á fojú sí pé dáadáa ló ń fẹ́ rí gbà kọ́nà ẹlẹ́dàá wa kọ́kọ́ wa máa ṣe gbogbo àwọn aburúkú pálapàla tó kàn wá wa kọ́nà wọn bá wa gbà dànù kó fáwọn àwa rí kó bá wa ti pààrọ̀ rẹ̀ ká sokun ẹbí pọ̀ àdéhùn tún tọ́ka sí pé ká ṣe dáadáa sànà wa ká ṣe dáadáa sànà wa lódodo lédè Yorùbá o àwọn ò pé mọ̀lẹ́bí tá a fẹ́ ọmọ wọn lánàá wa mọ̀lẹ́bí tí wọ́n fún wa lọ́mọ fẹ́ àwọn náà máa pa wá náà lánàá wọn ìgbà tó ní ẹ ṣe dáadáa sànà yíyan ìtumọ̀ rẹ̀ ní pé ìwọ ọmọkùnrin tó fẹ́ yàwó ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí tó fún ọ lóbìnrin fẹ́ kìí ṣe pé látọ̀dọ̀ tiwọn sí ọ tiwọn náfìlà ni mo rò pé yé wa torí pé wọ́n lọ gba ọmọ wọn níyàwó so ìwọ ni kò ṣe dáadáa sí wọn tí àwọn náà bá ṣe dáadáa sí ọ náfìlà ni wọ́n gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ tí ẹ̀yin lọ pàtàkì ju tiwọn lọ kọlọ yẹn lè dùn àwa kó gbàdúrà wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. oníbèrè sọ pé wọ́n ní pé ṣé àwọn lè fi orúkọ ẹran orúkọ ṣé àwọn lè fi pa iléyà. alhamdulilayi láti islam wa ó ti fi hàn wá wípé ká fi àgbò ká fi pa iléyà ó sì tún fi hàn apá lè fi màálù pa a tún lè fi ràkúnmí pa so àwọn sì sálẹ̀ sàpé ìtọ́lọ́lá jù ní ká pa àgbò torí bá méjì kọ tí wọ́n bá ń sọ ìtàn báwo ni pípa ẹran ṣe bẹ̀rẹ̀ fi jọ́sìn fọlọ́n so wọ́n á sọ̀tàn títí lórí anabi Ismail alayhi salam wípé àgbò àgbò ńlá kan ọlọ́run ti ṣe ìràpadà fún anabi Ismail alayhi salam ìdápọ̀ lórí bó làgbò yẹn jẹ́ sóní àgbò tí hábílà tó fi wá ojú rí ọlọ́run tí ọlọ́run ní káwọn mọ̀lẹ́kọ̀ gbé lọ sálẹ̀ jẹ́nà àbí èso àlùmọ̀hìm àgbò ni wọ́n sàpà tí bá tí wọ́n wà níbi wa Muhammad sallallahu alaihi wasallam tó fi yé wa ká máa paléyà á rí gbàgbò lọ́pàá torí ẹ̀ ni ọ̀rọ̀ Imam Malik radiyallahu rahimahullah ọ̀rọ̀ rẹ̀ tẹ̀wọ̀n jù mí pé àgbò lọ́lọ́lá jù nítorí àwọn àdí tó fi sọ pé àgbò lọ́lọ́lá jù kò ní agbára ìgbà tí àwọn olùmọ̀mí gẹ́gẹ́ bí Ahmed ibn Hanbal tó wò pé bẹ́ẹ̀rẹ̀ bá ti tóbi sí lọ́lọ́lá jù so àwọn sọ pé ràfúnmi lọ́lọ́lá jù lẹ́yìn náà lọ́wọ́ kan màálù lẹ́yìn náà lọ́sẹ̀sẹ̀ wàá kán àgbò màtí málìkì ní àgbò lọ́lọ́lájú ẹ̀yìn náà lọ́ọ́ kan màálù kó tó wàá kan ràkúnmí ẹ̀kẹ́ fẹ́ràn rẹ̀ ọba ṣe tóbi sí <laughs> fẹ́ràn rẹ̀ ọba ṣe tóbi sí lọ́lọ́lájú ìyàtọ̀ sí kọ́ wá sọ pé olùkọ́ lọ́lọ́lájú o tóra torí àgbò la ti bẹ̀rẹ̀ <laughs> ẹ̀ torí àgbò la ti bẹ̀rẹ̀ málìkì wá sọ pé èyí tí ẹ̀yin sọ yẹn níbi hádìyò hádáyà ẹran tá à ń fi tọrẹ fún kàába ràkúnmí lànàbì pàmbẹ ibẹ̀ yẹn ni ràkúnmí ti lọ́lá jù kótó wa kan màálù kótó wa kan bù so láṣẹ ọ̀rọ̀ malik ló lágbára jù ń bì kápá gbò òní kẹ ẹ wá àgbò pa ńlọlọlá jù kéṣe pé kẹ pa orúkọ tí agbára yín ọba ká àgbò ní ìtòsí ibi tẹ̀ ń gbé torí pé wọ́n bẹ̀ iwa wá rìn lọ sáwọn àgbèríko tó ra jìnnà inṣàlá ẹ rí gbara yín ká tí ẹ bá sì rí ní ìgbèríko tó jìnnà díẹ̀ sọ́dọ̀ yín ẹ lè rí ní ìgbèríko tó jìnnà dáadáa sọ́dọ̀ yín sọ eléyìí kú mọ́ ó lè bùkátà pé èèyàn méjì mẹ́ta mẹ́rin káwọn ṣàṣojú fún ọgọ́rin èèyàn pípa wa ẹ tó bá jẹ́ kó orúkọ náà lágbára yín bá ká òun náà wọlé ya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà àmọ́ orúkọ ọ pé ọdún kan gẹ́rẹ́gẹ́ kó sùn ti tayọ rẹ̀ díẹ̀ tó dé máa kọ́ ọdún kan gẹ́rẹ́gẹ́ ó ti léjọ́ kan sí àmọ́ àgbò ya náà. ẹni tó kì í ṣe mùsùlùmí tó jẹ́ family zakat. zakat kẹ́mi ẹ má fún wọn zakat kankan àwọn ìtọ́nà lẹ́lẹ́ fún zakat wọn kàn ní al-mu'allafatu qulubuhum àwọn ẹni tẹ́mi wọn tó ṣe kó ti rọ mẹ́sìn Islam àwọn tó fẹ́ fà wọn sínú rẹ̀ pátápátá àti rí i pé wọ́n ti fẹ́ gba Islam tá a bá fi lè fún wọn zakat wọn di mùsùlùmí ni àwọn láàfù àmọ́ tá a bá fún wọn tí wọ́n bá gba islam sáà lè gbowó wa padà ìyapa ẹnu náà. wọ́n ní pé màmá àwọn pé christian pé àwọn òde sí nílùú tán wà ìgbà tó máa pé kí wọ́n travel lọ sí màmá yẹn ní káwọn ọ̀ràn kan bò fún àwọn àti àwọn church member àwọn olùkọ́ àwọn máa ń gbàdúrà fún un pé ṣé ó tọ́ káwọn ọ̀ràn torí káwọn máa ń. àwọn máa ń ṣe ìdúrà fún wọn àtàwọn àti tani ọlọ́mọdé pípé màmá òun oníjọba bá ti ń darí bọ̀ o wọn láti ra nǹkan bọ̀ fáwọn àtàwọn ará ṣọ́ọ̀ṣì àwọn o torí pé àwọn máa ń ṣàdúrà fún ọlọ́mọdé ti màmá rẹ̀ torí màmá rẹ̀ lọ. nǹkan kan tí màmá fi gbé yín ajá jẹ́ ń bẹ̀ ní fáwọn ará àwọn àwọn máa ń ṣàdúrà màmá rẹ̀ sọ pé tó ń bá ń láti bá ara nǹkan bọ̀ àti tí mo tún lè fún àwọn ọ̀rẹ́ mi tí wọ́n máa béèrè rẹ lọ́dọ̀ mi gbogbo ìgbà lẹ́bùn mo rò pé yé àmọ́ ká máa ara sọ́ọ̀tì nípa àdúrà kan ló fa ọlọ́mọdé náà nínú wọn náà fẹ́ fàdúrà ara sọ́ọ̀tì náà. wọ́n ní pé ṣé àwọn lè invest nínú company rẹ pé láàrin ìṣúná àti ìmọ̀ àkókò máa fún ìyàn ní forty two percent owó tẹ̀ ìmọ̀ àkókò ok wọ́n ní forty two percent yẹn ti wá rìbá nìyẹn àní rìbá nìyẹn real estate báwo gbọ̀ngbọ̀ngbẹ́ tó bá wà gan gbogbo kálukú wa náà wọ̀ sá tó sì bẹ́sìn ọlọ́mú ẹni ìṣe ẹ̀kẹ́ ní kó wa ó kó hundred million lọ wọ́n á after after what after ten months a kó hundred million lọ after ten months a gba forty two percent ṣé owó ń ti di nǹkan àbí ò di nǹkan tí wọ́n á real estate real estate àbí real riba real riba torí ẹ gbọ́dọ̀ sọ fún wa bóyá ló ṣe dì bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ bí báńkì náà ṣe máa ń ṣe nìyẹn náà kówó síbi after a while wàá gba percentage báyìí kí ni ìyàtọ̀ rẹ̀ lẹ́yìn náà báńkì náà ìbọn náà ṣe real estate wọ́n tún ṣe real ìtọ́jú ẹlẹ́dẹ̀ wọ́n tún ṣe real bíúrì abẹ́ẹ̀kọ́ ni tó nítorí tí eléyìí tó bá tó mùdọ́rọ́bà lè bá fẹ́ ṣe èmi ti gbówó wá ẹ̀yin mọ̀ òwò ṣe àwọn àjọsọ àsọyé pọ̀ wípé èrè tá à ń bá ń jẹun báyìí báyìí la máa pín àwọn ò sì mà èló ló lè jẹ́ ìpín tèmi èló ni ó jẹ́ pín tèmi tá a bá ṣòwò tán ó dìgbà tí èrè bá jáde àmọ́ àlè sọ pé èrè yẹn á máa pín two to one àbí three to two àbí one to one bẹ́ẹ̀ ni wọ́n bá ti kù sí kí wọ́n á ní two to one ọ̀jẹ̀ Allahu a'lam nítorí pé àti èrè rè tèrè bá jẹ́ one million ajẹ́ pé two to one èrè jẹ́ twenty thousand two to one èrè jẹ́ twenty naira two to one torí pé owó ni ẹ lè jèrè kọ́pọ̀ ẹ lè má jèrè kọ́pọ̀ ẹ lè ṣòfò gan tófò bá wa ṣe rí lẹ́sẹ̀ kí ni wọ́n sọ fún wa so nínú òfin ẹ̀sìn Islam real estate yẹn kápẹ́ lápẹ́jù ọ wá ṣòfò. So, ó lose two hundred million sẹ́wọ̀n pé based on what they have said wọ́n gba forty three percent ìjẹ̀bù ní jálẹ́tì abẹ́ẹ̀kọ́ ni nínú òfin ẹ̀sìn Islam òfò yẹn kìí sàwọn lọ́fà ọlọ́run ló mú wa bàbá olówó ní òfòrífà náà. kan ẹ lè mà mí ni o èmi ti mà yín o. àkọ́kọ́ ni pé ọlọ́run ti sọ ẹtọ́kọ wà ọmọtọ́fà tó ìtagbára yín bá lè ká ẹsẹ̀ ìtagbára yín lè ká tẹ̀ bá tiẹ̀ ń lọ́lọ́run òbí sàmì ìtagbára yín ọ̀ká tẹ̀ ṣe ọlọ́run níbí ìrúpagbára yín ọ̀ká tẹ́lẹ̀ náà azùmọ̀kẹ́lá ìkẹlẹ́fọ̀wọ́ ọ̀hún náà sẹ́ńtì lọ́wọ́ sàáhà so eléyìí ń jẹba àmọ́ bóòlù ẹsẹ fẹ́ mọ àmàlẹ́bí yín kéésì tún ṣe pé àkọ́kọ́ lílọ rí wọn kí wọ́n mọ̀ yẹn kí wọ́n mọ̀ wọn ìgbésẹ̀ àkọ́kọ́ nù ìgbésẹ̀ kejì lóòrèkóòrè a gbóhùn ara wa ọlọ́run ti sa ayé dẹ̀rọ̀ fún wa níìsì látara fóònù ẹni tó bá ní nọ́mbà fóònù ó lè má jẹ gbogbo àwọn bàbá gbogbo àwọn màmá wọn ẹnìkan tó jáde ẹnu ganu fámìlì tẹ́yìn bá ti ní nọ́mbà rẹ̀ ẹ dákun ẹ bá ń kí gbogbo àwọn ará lé o gbogbo ẹni tẹ́ bá rí pé kíkì mi tọ́ sí ẹ bá ń kí wọn wọn ní kí n béèrè àlàáfíà kálukú ni pé dáadáa làwọn náà wà so lẹ́ẹ̀kan láàrin so eléyìí ẹ wo ẹni ẹ wo iye èèyàn tó wọn sọ fún ẹ wo iye èèyàn tí wọn máa rántí yín dáadáa tí wọn pe ah, ọmọ bàbá lágbádá nìyẹn dáadáa ń bọ̀ dáyò nìyẹn dáadáa ń bọ̀ dáyò àwọn ọlọ́njọ́ máa dá fún ọ so èèyàn náà èèyàn sì máa sọ fáwọn ọmọ èèyàn pétọ àwọn èèyàn wa tán wà bí báyìí ni ń pè o so bákan náà èèyàn sì máa gbìyànjú pé á sí àyè dáadáa bá sílẹ̀ fún yàn gbà kan so èèyàn kà lè lọ sí ọ̀dọ̀ ọrú wọn àbí èèyàn lè má lọ gan kí wọn kàn fi nǹkan kan ránṣẹ́ pé ẹ dáàbò gbogbo ẹni tí nǹkan ìbá tọ́ sí ẹ bá ń fún un so nu pé mò ń sokun ẹbí pọ̀ ni so ẹni tó bá sì jẹ́ pàgbọ́n wọn náà ní ti ń bọ̀ so ó lè gbàwé kan wá lọ́dọ̀ ẹnìkan ó lè jẹ́ pé wọ́n pè yàn ní èèyàn wà ń kò tó lè ràn lọ́wọ́ èèyàn ràn lọ́wọ́ pẹ̀lú tó bá fi lè ràn lọ́wọ́ wàhálà ti fẹ́ mọ̀lẹ́bí wa lódodo iṣẹ́ ńlá ni láàrin àwọn èèyàn dúdú yìí àwọn èèyàn dúdú iṣẹ́ ńlá ni túrẹ́ nígbà a ti ń pín so mọ́sálà kan wà ń ta tá kọ ní tí bá fi lè bú èèyàn wípé ìwọ tí ọjọ́ ọmọ kìnnì kan kò lè rínú bí tó bá bí gan kò lè nítumọ̀ mọtò akílárúbá àwọn sọ bẹ́ẹ̀ sí nǹkan dá o sòtẹ́ bá fẹ́ sùn kèèyàn dúdú báwọn àní fún lógún yàtọ̀ sí tẹ́ bá ti kan lárúbáwá kí ló dé torí pé àwọn lárúbáwá máa sọ ìdílé wọn àti ìpìlẹ̀ wọn wọ́n léèyàn dúdú wọn ò ní pilẹ̀ <laughs> wọn ò ní pilẹ̀ wọn mo bínú bẹ̀ mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ bẹ̀ tó jẹ́ pé mo fẹ́ fáyà wò so wípé gbogbo eléyìí kí islam tó dé ni lẹ́yìn ìgbà tí islam dé sáwọn èèyàn dúdú náà wá jẹ́ ẹni tó jábọ́ látòrí kí mángò ni sáwọn gbogbo ẹ̀rọ ìwọ̀n ká kàn àbí òye wa so torí pé gbogbo èèyàn ló lè kà á láyé. ẹ wo àwọn lárúbáwá nì àwọn níbi ẹni tí máa ń sọ ìpìlẹ̀ wọn tíra kan wà wọ́n pè ní al-ansab lis-sam'ani al-ansab lis-sam'ani yẹni pé gbogbo ẹni làgbà aláyé lónìí wọ́n ti kọ̀wé ti pẹ́ o ẹni làgbà aláyé lónìí wọ́n sá ti màkù lẹ́yìn sí harbi ni ọ̀nì àbí awufi àbí èwo nínú àwọn ìyá lárúbáwá tó bá ti mọ ìpìlẹ̀ tọmọ ọkọ ọkọ pìlẹ̀ yín kọ lásán yóò sọ àwọn tani bàbá ńlá rẹ̀ títí dọ́dọ̀ Adam aleyhi salam. wọn náà fi wá mà dégbà tí àfọ onítìrà yẹn kú tani bàbá ńlá yín wọn wá mà gbọ́ tàn lẹ́nu àwọn èèyàn tó bá kú láyé nìyí títí tó fi líǹkì ẹ̀ mọ́gbà tí àfọ àwọn. so tíra ètí mo ní nìsín kèé sè tí. Eh, wọ́n ti ṣiṣẹ́ lórí manuscript rẹ̀ wọ́n ti sọ di eh, volumes pípọ̀ original ìtọ́kọ ni mo ní ó tó báyìí tí ọmọ tí ò jẹun yóò bá gbé yóò ṣubú tó fi ń sọ ìpìlẹ̀ èèyàn lárúbá kọ̀ọ̀kan gbọ́dọ̀ làwọn ti lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsinyìí báyìí ṣé bára ti ń lẹ̀ yín mà sẹ́ẹ̀ mọ́ta bàbá yìí nà níìsì ọkàn lọ jókòó pẹ̀lú dáàbì rẹ pé bàbá mo ń fẹ́ kẹ́ sọ̀tàn yín fún mi pé orí ẹ̀ dà o <laughs> yóò bá lẹ́bù yẹn yẹ ah ṣé ìyẹ́ ẹ lọ́kọ́ sí ni <laughs> ah, bàbá ẹgbẹ́ yìí náà lẹ́ni tọmọdé ọba mẹ́ta ó yẹ kó bá rọba ẹ lẹ́nu ẹ lójú kan dá a lẹ pé àwọn ọmọ ẹ ti wọ́n ti ya wọ́n ti ya sa lóríṣiríṣi àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ nù tó máa sọ pé kí kàdúrú <laughs> ọ̀rọ̀ bàbá àwọn kẹta ọ̀kàkùn la sọnù láfíríkà yìí wàláì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé nǹkan kan náà lòun àti bàbá wa dáwọ̀ mọ́ táàsì fẹ̀fẹ̀ kẹ̀kẹ́ tá a mọ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹ̀yà wa torí wọn ò sáwà náà ń tírìn àwọn ọmọ wa náà nìyẹn ẹ̀yin ọmọ mi ẹ wá o sọrí bàbá mi yẹn bàbá mi ó kọ wọn jẹ báyìí ọ̀pọ̀lọpọ̀ gan ẹdì mú ni tí ọba mú kọ bàbá rẹ kí ló kọ bàbá tó bí bàbá rẹ sẹ́wọ̀n pé yorùbá lẹ́bù nísìnyí àwọn òwà yóò máa gbogbo eléyìí pé bàbá mi jẹ́ báyìí mo tún wá ń jókòó bàbá bàbá mi náà má ṣe mí wà wọn ni kò mú kọ mẹ́ta wa àbí ẹ̀kọ́ ni yorùbá lẹ́bù sẹ́wọ̀n káwọn ò ní ṣe bẹ́ẹ̀ àní mo kọ bàbá wa lẹ́yìn tiwa ó kọ bàbá bàbá wa lẹ́yìn tí bàbá àwọn òní mu wá bẹ́ẹ̀ àwọn lárúbáwá báwọn ṣe mu wá nù lọ́sọ̀ kó ní abdulkarim ibn abdulsalam ibn abdulrahman ibn abdulqayyum alḥarbi aṣamsani alḥarbi ti sọ gbogbo ẹ̀yà rẹ̀ ilé ìtọ́wà ń tòsí àtẹ̀yà ńlá tẹ́lásì tó ń fẹ́ ju ó kọ mẹ́rin lọ yóò tún máa tó fún yín torí bí bàbá rẹ̀ ṣe kó sí lórí nù àwọn ní ìsìn àzọ pé èmi o Ibrahim Adéjídé Adébákin tẹ̀wọ́n Adéjídé àti Adébákin Ibrahim náà ni o mo rò pé yé wa àní rí okọ bàbá ètò bá dàgbà kó kọ bàbá sí kó kọ tiẹ̀ náà ni ó tún wà láàrin Ibrahim Adéjídé sọ́ọ̀lẹ̀ lókè kí wọ́n ló kọ bàbá bàbá rẹ̀ ibi tí kásẹ̀tì ti já nù pọ̀pọ̀lọpọ̀ sí wa èyí tó bá ẹ̀sìdì rẹ̀ èyí tó mú kọ bàbá tó bí bàbá rẹ̀ majority ibi tí kásẹ̀tì ti já nù láwùjọ yorùbá wa yìí aburú ńlá ni àwọn míì ò ní fẹ́ sọ wọ́n mà àmọ́ torí kí wọ́n mọ̀ bá a máa fi bú wọn pé ókè bàbá rẹ̀ lọ́kọ́kọ́ gba ìsìláàmù náà agbolé yín nínú kó ń pẹ́ kó tó jẹ́ pé wọ́n lọ kọ́kọ́ gbà lọ́kàn mi pẹ̀lú bàbá kan tó jọ máa ná á dà á kọ rẹ̀ tẹ́bọ́dọ̀ ọ̀dọ́ rẹ̀ náà ló ti wá àti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde so ọyẹ iṣẹ́ ńlá ni àmọ́ inṣàlá àwa tá a kù láyé a lè ṣe púpọ̀ tẹ́ bá ra exercise bò bàbá yín tí ò tí ì kú òun ẹ gba ìtàn lẹ́nu wọn wọn ò bá bínú ẹ tún lọ bá wọn títí tí wọ́n fi gbà. Baba, mo fẹ́ mọ̀ tàn yín tèmi ni lágbájá ó kọ bàbá tí ń kọ́ báyìí bàbá tó bí bàbá yín kọ́ báyìí bàbá tó tún bí Baba tó bí bàbá yín kọ́ báyìí àwọn bàbá wa orí wọn pé púpọ̀ ó ti ń já dànù lórí tàwọn ọmọ yín kódà bàbá yìí ó ti máa pìtàn bàbá kọ̀ọ̀kan fún yín bí wọ́n ti jẹ́ bàbá yìí ó ti sọ fún ọ ìtìrì tó yẹ kí wọ́n mọ̀ ń para rẹ̀ èmi ni mo kọ́kọ́ gba ìsìlámù lágbo lẹ́yìn bàbá wọn fi yọ ìdí tí mo sì fi gba islam bọ́lọ̀ ti darí mi síbẹ̀ ni gbogbo nǹkan tó yẹ kọ́ ọ̀ma ń pa ara rẹ̀ sò tí bàbá yẹn bá wá fún ọ ní gbogbo history wọn ló fún àwọn ọmọ rẹ ọlọ́run yọ wá ní oríire ńlá la ṣe látara bàbá mi ni bàbá mi là kọ́kọ́ mùsùlùmí gbogbo agboolé wa kódà gan ìtàn bí bàbá ti jẹ́ mùsùlùmí gan nǹkan ìyàlẹ́nu ni wọn náà tún sọ fáwọn ọmọ rẹ gbogbo nǹkan yẹn máa jẹ́ nǹkan tẹ́ máa fi dúpẹ́ fọlọ́ tó wàhálà kẹta ẹ̀yin náà ẹ̀ ní sáhùn sáwọn ọmọ yẹn àwọn bàbá tí ò ti kú bàbá wa ti kú bàbá bàbá wa ti kú màmá wa ti kú kíníkà ara àwọn èèyàn tó jẹ́ pé tí wọn ò ní kún bíi ti bàbá wa ẹni bọ́dì tí bàbá rẹ̀ bá jẹ́ kó ti kú kó tó máa wádìí ìtàn yín ní gbọ́tàn tó kún ọgbọ́ láàbọ̀ àbọ̀ àmọ́ sàn ju kọ́ ọmọ gbọ́ kankan lọ so èèyàn ní àkọọ́lẹ̀ yẹn ìwọ̀nba èèyàn ní rẹ́kọ̀d tí ó fi mà báwo ló ń ṣe jẹ́ tani bàbá tó bí òun bólẹ́tì ẹ̀ ti wá gan tẹ̀ fi ń pera yín lọ́mọ àbí tẹ̀ ń pera yín àwọn bàbá yín má ti. ní ìsìn gbogbo adé adé adé lápèjúwe sẹ́rù pé adé ìhùn lásán ni léde Yorùbá kì í mà sí lásán gbogbo ẹni tí wọ́n kọ adé kọ adé ìhùn ìyẹn ni kò gba ni wọ́n fi tán ti wá kì í ṣe kí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ jọba ń bí fa mo rò pé ń yé wa bí Yorùbá ṣe rí nu o so nítorí ẹ bàbá rẹ ò lè kù ìtàn fún ọ kí ló wá gbé yín débi ọmọ so wà á kẹta ẹ kó tó lè oníkálukú ọ gbìyànjú ẹ gbọ́ tẹ̀yìn lọ́dọ̀ bàbá yín kẹ́ ẹ má bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kẹ́ ẹ fi lè má bí tẹ́ ẹ ti dé kẹ́ ẹ fi lè bá àdójúkọ bí tẹ́ ẹ lọ àmọ́ pàtàkì kókó oníkálukú ọmọ tàn rẹ̀ kọ́ mọ́ tàn òbí rẹ̀ ọmọ ọkọ bàbá rẹ̀ ọmọ ti bàbá tó bí bàbá rẹ̀. bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ wà á kàdà eléyìí jẹ́ bó sùjẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام ورحمة الله الله سري هذا تكو جامعة تكبر عليكم السلام الحمد لله سوى